dandan. mo gbọ́dọ̀ ṣe rere. ó di dandan. mo gbọ́dọ̀ ṣe rere. ó di dandan. mo gbọ́dọ̀ pààrọ̀. ó di dandan. ààyè tí mo wà. ó di dandan. owó owó owó owó owó. owó bá mi jí owó ṣìkẹ́ mi orí máa jẹ ṣáláà. último ọmọ mi dàpọ̀ ṣégeṣeṣe máa lọ wá ẹjọ́ bá ní kọ́ lẹ́tà wà ní àbíbò mi. Hmm. kò rí bẹ́ẹ̀ mọ́ nǹkan tí mò ń dà láti sọ fún yín ni pé. irú bẹ́ẹ̀ tí wọ́n bá yìí tẹ́ bàbá mi lé nsìn ẹ ní bẹ́ẹ̀ ní bọ́dí lé akara yóò pé ìrìn tẹ́rìn ó wà um, jobless or nothing nothing ni ma. ara tá à ń wí nù àní kí wọn lọ lọrọ ìfẹyàwó lọrọ ìfẹyàwó ti dàgbò ti tójú bọ èyí ti rí èyí sọ ọmọdé mọ tó bá kan bẹ́ẹ̀ lè rẹ bá a bọ àbáyàwó lè rẹ àbí. ẹ wo màámi ẹ ẹ mọ̀ pé ìgbéyàwó ọjà òkùnkùn tí ó máa ṣẹ́ra lẹ́ẹ̀mejì máa ní tí àwọn ti bọ́ sínú ẹ̀ báyìí ó ti bọ́ sínú ẹ̀ nìyẹn àti pé olórin kan kọrin lẹ́nu dọ́mẹ́ta ó ní ẹni máa ti gbéyàwó àti gudugudu méje for now ẹni máa ti gbéyàwó àti gudugudu fifteen gan àbí gudugudu twenty five ah, ìyàwó lẹ tọ́ lẹ́ẹ̀fi dá lálẹ́ gara abẹ́ yẹn àti pé téèyàn bá fẹ́ yàwó ọlọ́run kankan téèyàn gbúdọ̀ ti ní ilẹ̀ torí nǹkan téèyàn bá ti bá dé ibì kan báyìí tíyàwó báyìí wọlé ó sọ fún bíi tí èèyàn bá dé náà ló máa dúró sí. Ah, ẹ̀gbọ́n mi láìpẹ́ láì jìnnà wọn náà fẹ́ jẹun ayọ̀. ẹ jẹun adésànyà ẹ fẹ́ jẹun ayọ̀ ó ti yé mi mo ti bọ́ màá wá nǹkan ṣe sí. aláìní kan ṣe ni ọ aláìní kan ṣe tó yẹ pígbà tí bàbá rẹ fẹ́ fẹ́ yìí bí wá kí bàbá rẹ sọ pé nígbà tó ń bá nígbà ìgbìlẹ̀kì fóun tó ń fẹ́ yàwó ṣé bó ṣe wá bí ẹ̀yìn ṣé àá bí yín ni ká ní kó lọ rè fẹ́ yàwó dákun jẹ́ kí n rọ́mọ ọmọ mi àti ẹ̀sìn àbúrò rẹ̀ nì èyí ló kúlé kọ́nà bíi gàrí fọ́ ariwo mọ́kọ̀ wá òun náà kọ̀ kò mọ́kọ̀ wá ẹ dákun ẹ jẹ́ kí n rọ́mọ ọmọ mi ẹ dákun ẹ ṣàánú mi. ẹ mọ̀ pé ìyá dádùn wa ni òun fi sísanra ti ẹjọ́. ẹ bá ṣàmà mú ìyàwó wálé ẹ má mi gun wálé fún wa o ṣe ti bọ́ èyí tó lómi lára bíi tèmi bá ní kẹ́mi wá. kíni kíni nǹkan náà àbẹ́ <laughs> máa wá ṣé ń gbọ́ wò ó sí mo ti gbọ́ mi ní mú ẹja palẹ̀ wa màá mú ẹja àrọ̀ wa àmọ́ ó lè mọ ibi tiẹ̀ báyìí. <laughs> ó yẹ kọ́ ọmọ sáìsì ara wa síra wa màá jọ yín lójú sá màá jọ yín lójú màá mi sẹ́jẹ̀ ń lómi. ń lómi bí bò ẹ lọ́wọ́ màá lọ́wọ́ fún wa jọ ara táwọn ẹni àbí ara táwọn sáà dàkú fún lówó kó sì bẹ̀ fún akákẹ́mi tó lọ nítorí ń jẹun. ṣé irú ọ̀bẹ wo gángan ni wọ́n máa ṣe jù. láti fẹ́ tó fẹ́ ṣe é. ẹgbò tọrọ lórí ọkọ̀ yìí ni o ṣe ẹgbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọ ọkọ̀ yìí yóò lò tó ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ wa. kí ló dé. ń bàjẹ́ sára díẹ̀ díẹ̀ díẹ̀ ni ṣé ẹni ẹni ẹni tó lo ọkọ̀ yìí kò ló tajẹ́ sí lára o òdo tó nà bá rówó ra ló ẹ̀ sí lára o. ẹ wo dírẹ́bà tó kúkú wà tẹ́lẹ̀ ni òun ló ba yé ìjẹ́ báyìí. ọ̀sẹ̀ méjì péré ni kẹ̀kẹ́ fún mi gbogbo ẹ̀ ní máa yanjú sọ́ọ̀tì gbogbo tó bá yẹ ká ṣe láṣẹ lára ẹ̀. túṣà máa ṣe é ṣe. ọ̀sẹ̀ méjì ń ṣe tí ó parí. kò sí wàhálà ẹni tẹ́ fẹ́ mú ọkọ̀ àbí abẹ́ fẹ́ padà gbé wá ní. ẹ pẹ̀lẹ́ ẹ mọ kádà nù. ẹ ṣáà ní kí wọ́n ṣe títí tún mi. ọ̀sẹ̀ méjì péré ẹ gbọ́ kádà bí ẹ rí i ká. ẹ má wò rí màá ṣe àtẹ̀lẹ́sẹ̀ ní àkànlò bá yín ṣe gbọ́. ó dà mo ti gbọ́ máa tẹ̀sí rẹ̀ sí ṣẹ́gbọ́n ọlọ́wọ́ sọ ìdílé ẹ bá ń kọ́ta wa ẹ bá ń kí ọmọ ẹ̀ ọkú ṣẹ́gbọ́n ẹ pẹ̀lẹ́ wá wá wá ẹ ní ọmọbìnrin tó jẹ́ pé nígbà tí ó gbọ́kọ̀ àì ó ní ọkọ òun lè ná ju wákàtí kan àbí wákàtí méjì lọ ó ti adológun ọlọ́sẹ̀ kan. ẹ̀yin náà ẹwà ṣé ẹ ni. ibo. ẹ máa wojú yín tó re wọn rò pé bóyá bẹ́ẹ̀ lẹ já ni wọn ò ní mọ̀ pé ẹ ẹ mọ̀ kọ́kọ́ tẹ̀ ń wọ mọ̀ pé lè mú yẹ ó mú yẹ́sì ah ó yẹ́sì lọ́yọ̀. eléyìí mú yẹ́sì ẹ kò kọ́kọ́ ìgbàfẹ́ ni ó ṣe mú gbòòrò. ẹ mọ̀ fọkọ̀ lọ́kọ̀ gbàfẹ́ ẹ mọ̀ bínú torí ọlọ́run tó bá jẹ́ pé ọkọ ẹni tó lọ ọkọ̀ yìí wèrè gidi ni bí olórí àwọn ọmọ ọ̀tá àbí kan ni àbí kó jẹ́ pé bí sójà ni tó bá rí ọkọ̀ yìí lọ́wọ́ rin ṣẹ̀mẹ̀ bí wàhálà ó ṣẹlẹ̀. kò lè jẹ́ wèrè kò lè jẹ́ wèrè tó bá jẹ́ wèrè ṣe mẹkáníìkì ni ètè mẹkáníìkì bá lọ sọkọ̀ ló sọkọ̀ wọn ò kú sẹ́yìn mọ́ wá bá yín wí ní àyè ẹ̀sùn lóbo lóbo rẹ̀ ó ti bọ́. owó owó owó. bá mi yọ o ire tèmi á dé ayọ̀ tèmi á kún gbogbo ojú ní orí ẹ ó parapọ̀ ẹ ó bá mi yọ o. yíyà eégún mọ̀gájú ìsàlàyé ọ̀rẹ́ ìlú sì mìíràn láyọ̀kẹ́ bí a ṣe ń wo yìí new sasis ni. Sasis, dákun kí ló jẹ́ services. eléyìí eléyìí o tẹ ìfọ̀mẹ́ntì o mo rà gangan ni o mo rà tí mo kówó ilé gangan bó ṣe ń wo oníbùláìtì o ó ní ọ̀nù o ó sì ń lo engine full engine lọ́wọ́ àná ẹ̀ full option. èmi náà kọ́ ọlọ́run ní. Ah, kí ló ṣẹlẹ̀ gangan kò tí ì yé mi báyìí ah. ní mọ́tà ló ra mọ́tò ìfúnwa fún ní kọ́kọ́rọ́ mọ́tò ní àbí báwo ni. sẹ́ẹ̀rí eléyìí èsè fún tilé mọ́tà ọkọ̀ tèmi nílé èmi rà èmi ọmọ fi gbé ní mọ́tà tó bá wá yá mo lè láti ní mọ́tà fún àmì mi ra eléyìí láti máa lò ó tó ti yé sẹ́ẹ̀rí ọkọ̀ dáhùn òyìn ọkọ̀ eléyìí sọkọ̀ lásán o téèyàn bá ti kọ́kọ́rọ́ bọ̀ bìṣáàmù téèyàn bá tà tiẹ̀ àrùn tó bá dáhùn sẹ́ni tó bá ilé dáhùn tó bá yí tí wọ́n filẹ̀ ẹ kàn rọra mú ọwọ́ báyìí ẹ̀yẹ ti bọ ẹsẹ̀ lójú ṣùrà téèyàn yín tó bá ilé dáhùn lóhùn sẹ́ni tẹ̀sẹ̀ bá bẹ̀rẹ̀ sí fẹ́ yẹ yẹ. kí ló ṣẹlẹ̀ bọ́ọ̀lù títẹ iná iná kíni. ilé ti ṣe báyìí ilé ti ṣe báyìí. iná wo ni àní èsì fẹ́ yẹ. èsì ọyẹ. tó bá bẹ̀rẹ̀ sí tutù tán eléyìí mo fún ìṣẹ́jú márùn-ún péré sẹ́yìn bẹ́ẹ̀ méjèèjì ṣe ilẹ̀ pọ̀ yìí tẹ̀sí báyìí ọlọ́run ẹ mọ́ kórùn kórùn kórùn kórùn. tí ẹja tẹja máa ń wà tí ma tí ẹ bá dúró síbẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún tẹ́yìn méjì bẹ̀rẹ̀ ayé báyìí ẹ lẹ́pọ̀ ni nígbà tí èèyàn fi ọ̀bẹ lọ ẹ tí èèyàn fi ọ̀bẹ rẹ ẹja méjì tó lẹ́pọ̀ ni wọ́n ṣe rẹ yín eléyìí tútù tán ni sẹ́rí oore tẹ̀lé ṣe fún mi bó mọ̀ ṣe wà yìí bí mọ́ta ṣe wà yìí ẹ̀yin ẹ̀kan yọ̀ǹda rẹ̀ fẹ́mi àti ẹ̀ ká gbéra wa bọ́ta lónìí só ti yẹ ká mọ gbéra wa jáde lọ kémi ò gbé lọ lọ sí tírì kí n gbé lọ léka ìyẹn hòtẹ́ẹ̀lì kí n lọ kà. sórí ah, ah, ah, fi yẹn lé o sórí lẹ́jà kíkà tó sọ yẹn hmm. èmi máa jẹ́jà kíkà dáadáa o hmm. ṣùgbọ́n wọ́n lè lẹ́jà gbígbà kíkà. sọgbàdùn màmá mi tó sọ kọ́nù sára rẹ ya n tó sọ ni pé èmi ọmọ yín o ọmọ hmm. yín òun ò gbé mi o òun wà ká mi òun kà mí o. iye olóró yín náà kò bá kọ lójú kí ara wọn tó bá ìtọ́tọ́ yìí yàn kó yàrá fún ẹgbẹ́ yàn káàkiri yàn ayé wọn káàyàn lọ. ẹ wò fún tẹ ṣe pé tí wàá yọ̀ǹda ní eh. mọ́tà kó bá mi lọ ẹgbà ẹ mọ́ mo eh. ṣe wá láì tọrọ owó láì tọrọ tọrọ owó. Ah, ọkọ ní ṣe wọlé mi bí ara lẹ́yìn o mi ò ní gbé ẹ ọ. See you later. Mommy, I'm ìgbéra ìfà o kò ṣe kankan lọ. Goodbye, goodbye. Bravo. Bravo. Adìyẹ mẹ́ta ni mò ń rí nínú adìyẹ márùn-ún. Eh, ẹ dákun ẹni bá gbádìí ẹ̀mí kó gbé lẹ̀ o. Eh, Ẹ̀wọ̀n ọmọ yẹn bí òrí nìjọ́kọ̀ tọ́wọ̀ mọ̀ ní nìjọ́kọ̀ òfò lómi ẹ̀fọ́ ṣe òfò lẹ tó bá gbẹ́ nìyẹn mi ò ṣe ẹyẹ máa ṣe pé ètò ìdá nínú lẹ́dàmọ̀ èrò ń gbé adìyẹ yín jẹ lọ ni ó máa jẹ padà ìyá sísà ètì rí sẹ́mo fọ̀rọ̀ lọ ni ẹ dá sí wọn ló bá nìyẹn. ẹ mo bá nìyẹn náà ni. ẹ bá bá nìyẹn mi náà tó bá bá nìyẹn mi. yóò dà fún ọ yóò dà fún ọ sọmọ lẹ́kọ̀ọ́ má fi lọ ní dá sí abójúkulẹ́gbẹ̀ òbí mi. ṣé ẹ dàkú sẹ́tì kan mi bá sọnù kí n má wà ni adìyẹ mẹ́ta ni mo rí nínú adìyẹ márùn-ún ewé dàpẹ́ gbẹ́dìyẹ mi lẹ o ẹ má pàdìyẹ mi jẹ gbẹ́dìyẹ mi lẹ o. Báyìí bá wọn rà ní ìsìn wá ní wọn lè lò bá wọn rà màtíríàsì ẹ má bínú torí ọlọ́run. mo bínú o ẹ tún pé òun ń lọ sí ṣọ́ọ̀bù. ẹ má bínú ẹ má bínú torí ọlọ́run. jẹjá mo lọ. ọkọ̀ tá à ń gbé lọ́dà. ọkọ̀ bíbò. ẹ wo ẹ̀yin náà ẹ rí kọ́ndíṣọ̀n mi báyìí ara mi ò dẹ̀ mọ̀ ya mo mo fọlọ́run bá bẹ̀ ẹ̀yìn tí ò bá ti sí mọ́tò ẹ wo èmi ò lérò pé mo lè lọ. ṣé nǹkan ò ṣe ìjọ ẹ ti mọ̀ mi ládùúgbò iṣẹ́ rí kan di mi rí tẹ wá ń bèrè ọkọ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀ bá ní òun ra ẹ̀jẹ̀ mọ̀. ẹ wo nǹkan tèmi mọ̀ ni wípé bí mo ṣe wà yìí o tí mo ṣe wà yìí lákòókò tí mo wà yìí náà rí bí mo ṣe rí ẹ ní kọ́ndíṣọ́n mi ìkẹ́wá ní pé kí n máa wọ́nú òrùn kiri tí ò bá ti sí mọ́tò ń fọlọ́run bá bẹ̀yìn ẹ má bínú mi nílé lọ́wọ́ ẹni sùnwò ohun tí òye mi nẹjọ òye mi torí ọ̀rọ̀ ọkọ tẹ ń tẹnumọ́ tẹ ń mẹ́numọ́ yìí kò tiẹ̀ wá yé mi rárá rárá ó dáa ẹ kó wẹ́ jẹ́ ń lọ rà bẹ́yìn bá mọ̀ ìpẹ́ ìlẹ̀ rírun tó rọ́jà mò ń lọ báyìí bá sì ti tọ́jà dé mò ń lọ sí ṣọ́ọ̀bù ẹ kó wá ń gbà ìgàn mélòó lẹ rà. ẹ wo tẹ bá mọ̀ pé kò sí mọ́tò tẹ máa gbélẹ̀ ẹ jẹ́ kúkú sọ fún nímọ̀ta ọ̀rẹ́ mi ó sọ fọ́kọ ẹ̀ ládépò wọ́n gbé mọ́tò wá wọ́n fi gbé wa nítorí wọ́n ti fi bà mí jẹ́ o láti bí ìjẹta nílẹ̀ yìí mi ò fẹsẹ̀ mi rìn láti bí síbi mọ́ mọ́tò náà fi ń gbé mi kiri so tẹ́ bá ti mọ̀ pé kò sí mọ́tò tẹ́ fẹ́ gbélẹ̀ tó máa gbé wa lọ ẹ wò ẹ jọ̀ọ́ mi ò lágbó pé mo lè lọ nínú ládépò ní mọ́ta ẹ dákun ládépò èwo nu wọn ládépò mélòó lẹ mọ̀ ní àdúgbò yìí mẹ́kò ní ládépò mẹkáníìkì ni mò ń sọ ládépò ọkọ rẹ tèmi ẹni sùúrù ṣe mọ ní mọ́ta ni. ní mọ́ta eléré ibú wo adùnfẹ́ ló kọ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ sì ọ̀rẹ́ mi ni bóòlù ṣáájú ọkọ ní mọ́ta àbáyé ní mọ́tà náà fẹ́ bàjẹ́ ni. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ìyá tètè gbà fọ́gà yín ṣe ní mọ́tà òun ló fẹ́ ládépò ẹ wò bẹ́ẹ̀ bá dẹ̀ ti mọ̀ pé kò sí mọ́tò tá a máa gbé lọ ẹ jẹ́ kúkú bá pe ní mọ́tò rẹ̀ ni ó bá mi sọ fún ládépò ọ̀pọ̀ ẹ̀ wọ́n fi mọ́tò wa gbé wa láti bì ibikíbi tí n bá sọ pé ó yá náà máa gbé wa dé. owó owó owó owó owó owó owó owó. ìfẹ́ ojú ẹ̀ rí èmi nìyí o ẹ̀yin lè kó wà ní lọ́la èmi àti àwa ní àdúgbò kan náà ó tiẹ̀ ní kó wá wò mí báyìí tí má tún ní kí n tún wá ẹ wà á máa sọ òun bọ̀ òun bọ̀ òun bọ̀ bá à ń pè ò ní gbé e kọ ká ṣàlàkẹ́ tó sọ wípé kò mú wá sọ́dọ̀ mi by force ṣé mo kó ò ní wá bí ṣé ó dáa bẹ́ẹ̀ àdẹ̀ǹpẹ̀ra wa lọ́rẹ̀. ó dá mọ́ bínú sọ ti bọ́ pé mi ò wá sọ́dọ̀ rẹ̀ yín ò ní pé mi ò ní ọlọ́kàn àyà mi báyìí lọ̀rọ̀ rẹ wà mo máa ń jọ̀rẹ̀ rẹ lẹ́nu mo pọ̀ ti má rì ìwọ̀nba ti ní sóṣòṣò ta lè mọ̀ sí kó dàbí ti gbàǹdà kóra wa kiri ó ti yọ ti mọ́rì ẹ̀bẹ̀ kó bá wa náà ṣàdúrà kí lè dùn àkókò ọkọ̀ fáwa náà káwa náà wà lé ọkọ̀ tọ́lọ́ bá ti pèsè ọkọ̀ fún wa ní ìsìn àjọ wà ní bákan náà ní séèmù. tí bá ti wá mari tẹ̀yìn tí màá yíyẹ wá túmọ̀ sí pé ẹ̀yin mari gbogbo àrùn ló máa ṣàdìrere fún kí ló lè tó yẹn ẹ wá fẹ́ yọmí kò nínú ọ̀rẹ́ yín ìyẹn ò ṣeé ṣe. ọ̀rẹ́ mi ojú rẹ mọ̀ ń ọkọ rẹ ń tọ́jú rẹ o àbúrò rẹ ni ilé ọkọ dùn o ọ̀rọ̀ ọkùnrin èèyàn máa ń ṣe kókó òun ládìí orí màá rìn ìgbà míì tó bá lọ látàárọ̀ báyìí ó lè jalè pátápátá ló máa dé ìgbà míì jọ méjì mẹ́ta àrùn ríra wa mo ṣàdúpẹ́ pé mo ládìí orí mo lè lọ́kọ. ọkọ rẹ mi ò lè ṣe má rí lójúmọ́ kan kò sígbà tí kì í wá sádùúgbò wa. kí ló wá ṣe ẹ ó láwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ wà ní àdúgbò ọ̀dọ̀ yín. ọ̀dọ̀ ìyàwó rẹ kékeré ni mò ń wá. ìyàwó àwọn ta ni èyí ò níyàwó ní fún abẹ́mi lè fún ọlọ́fọ̀ ó níyàwó kékeré tọkọ rẹ̀ mọ́ wá bàtì ládùúgbò kódà ilé ìtura tí wọ́n ń lò mọ́ ọmọ ọbẹ̀ wọ́n á fi bo bí ohun tá a bá bò ní wọn kì í fẹ́ gbọ́. lọ́la wọ́n fi gbogbo ẹnu sọ̀rọ̀ kan wọ́n fi gbogbo ẹnu sọ̀rọ̀ kan. èmi ni mo sì ẹ̀dùn ó ní mọ́ fi gbogbo ẹnu sójú rẹ̀ níbi sọ̀rọ̀ ni àbẹ̀wò lòsì náà jájá tán rẹ̀ wà ní jájá àbí tí wọ́n tọ́ kò kọ́ tó ń sọ yìí. kò sí ohun tí ó ṣẹlẹ̀ lọ́kàn jẹ́ oṣù wà ní tó bá rọmọ náà kí ní kan bí ìṣeré báyìí ni mo lè bẹ́ẹ̀ fi gbágbága ṣé kí ló dé ọ̀rọ̀ bẹ́ẹ̀ fi gbágbága kí n fi ọ̀. ẹ ìfọ ó dà gbogbo. àkókò ló dà iṣẹ́ sùúrù òjèrè lọ́lá mo mọ̀ pé mistake ló kọ́ tó sọ ìbídùn mú èké ló yọ sọ sọ́ọ̀dájú ó léwu ni. mo fẹ́ sọ

ẹ wà lọ ah, pé wà lọ jọlọ ní mọ́tà àti tẹ́lẹ̀ òun ò pẹ́ lọ́pọlọ ni ah, àṣé kò sọ ọ̀pọ̀lọpọ̀ kan lórí yín bó tilẹ̀ ń kó mọ kò sí nǹkan kan bẹ̀ kò ah, dá o wọn kì í ṣe bẹ́ẹ̀ àti pé bí kúkú oògùn ìwọ wà ní kíkà tẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ tẹ wá ṣe ṣóṣóṣó tẹ wá lọ́nà wọn lọ́mọ ẹ wọ ẹ jẹ́ kí n sọ̀kọ fún tí nǹkan kan bá ṣe ní mọ́tà tí nǹkan kan bá ṣe ní mọ́tà máa ṣe ṣé kèmí èyí fẹ́ ìmẹ́rẹ́ lẹ́yìn òru wọ́n lé àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní òpè wánà ẹrù ojú ẹ̀ wọ̀ ọ́ o kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ọ̀ ń bọ̀ nulé mi o wá ń sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà sọ̀rọ̀ bọ́lì rẹ ti burú mo sì lè dùn mí fún wọn bẹ́ẹ̀ bá ti wà tó ti sojú bí arúgbó mùsù báyìí oríṣiríṣi wà ní máa ń bẹ lọ́wọ́ wọn. inú ló bí yín inú ló bí yín ẹ̀jẹ̀ mọ̀ pé kì í ṣe bí mo ṣe rí tẹ́lẹ̀ wọ nígbà tó kò lọ́kọ̀ lẹ́nu olórí burúkú. sọ burúkú tó gbé sínú ṣáyà ṣáyà tó ló ní. ẹ ṣe

ló ṣe yẹ hmm. kí ló dé kí ló ń rò kí ló ṣẹlẹ̀ má má fi ronú para ẹ̀. oúnjẹ mi ò jẹun mi jẹ kankan báyìí n ti bẹ́ẹ̀ lẹ́yìn ṣe kọjú ọ̀rọ̀ oúnjẹ. ọ̀rọ̀ kí wàá ni. ikú ti ń súnmọ́ mi ni. ọlọ́run ní jẹ́ àárẹ̀ kí ló fẹ́ fakú. ẹ sórí ọmọ ìyá àgbà ìyá àgbà tí wọ́n sọ pé ọkọ̀ pa. ẹ yálà ni. ọwọ́ mi ni ọkọ̀ ti ṣèṣì gbámú. yẹ mo dáràn sẹ́ríkù ìwọ ló pa yàrá ni. mi ti wá mọ̀mọ́ pa mọ̀mọ́ n lè mọ̀mọ́ pa wọ́n n lè mọ̀mọ́ pa wọ́n sọ wá rí láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ mi ì fi mi lójú oorun mọ́ kí n tó gbé mọ̀mọ́ ni ní ìtọ́ wá lérí wọn lásán tìbí tẹ̀ má tiẹ̀ mú ẹgbàá lọ́wọ́ ìyá mọ̀ pé à lílé tí òkú yìí ń lé mi ó fẹ́ bá mi wí lásán ni jígà ni mọ̀mọ́ mu jígà lọ́wọ́ méjèèjì báyìí wọ́n tó lè lọ mọ̀bẹ ọ̀bẹ asóró ọ̀bẹ mọ́kànjẹ́ nígbà míì wà tó jẹ́ pé àdáni ni wọ́n mú lọ́wọ́ àbí kí wọ́n mú kíní sọ́bìrì kí wọ́n ti gé kíní sàré kí wọ́n á ní kí n kó sínú ẹ̀ka ọmọ lọ yẹ̀pẹ̀ lèmi ra ah, èmi ò tí ì kó ẹni lọ yẹ̀pẹ̀ lé èmi lórí pásá tají nítorí fanu tí àti jẹ àti mú ṣe di tóbi di wàhálà fún mi. ládàkùn mo fẹ́ bí ẹ lọ́rọ̀ kan ṣé ìwọ mò ń fi ọkọ̀ pàyà ni. Ah, ah, ní ìsìnwá mọ̀ mọ̀ pàyà ní ìrìn mọ̀ mọ̀ pa wọ́n tó mistake ni mistake ni. ẹ ò dáa àwọn ọkùnrin wa fẹ́ gba ìbàrẹ̀ ẹni ìbàrẹ̀ pé kò yẹ kí a fi àdúrà tẹ́ǹtì kí o wá lọ sí ilé àwọn ìyá kò fi confidence lọ pé ọlọ́run mọ̀ wípé o kúkú mọ̀ mọ́ o kó ṣàlàyé fún un bó ṣe ṣe fi ọkọ̀ pàyà ni o. wo wo wo kò lè ṣe é bẹ́ẹ̀ kò lè ṣe é bẹ́ẹ̀ ah àwọn tẹ́ ń kanra lọ́wọ́ tí má lọ rú bẹ́ẹ̀ ń bá wọn wọn kò lè pa mí fúnra fúnra wọn kò sí pé mo lọ bẹ̀bẹ̀ kankan wọn lọ bẹ́ẹ̀ ẹ lọ pa mí mò ń lọ sọ fún wọn wọ́n pani, ní ni àgbẹ̀rẹ̀ ara wọn kàn sórí sórí tọ́ba ẹ̀kọ́ fẹ́ sí orí láti pé fún mi òun fọlọ́ǹbẹ o. o ò ṣe kúkú kíwọ kúkú yọjú sí ibẹ̀ sọ̀rọ̀ mi yọ tí wọ́n bá yọjú síbẹ̀ tó bá sọ àwọn kankan máwọn kankan obìnrin ni wọ́n wọ́n sì lè kọ́nsídà tiẹ̀ o. ládìpọ̀ hm? kí mi wá lọ sílé àwọn ìyá àlàyé ní mọ́tà tó ń gbé kiri jọ́ kiri àná. ọmọ oníṣìí rèé o iṣu àbújá rèé o ọdún kúnyán o. Fáyà wọn! Ẹ̀sọ́ kò rí wẹ̀rẹ̀

nígbà tẹ ẹ mú mi tẹ ẹ sí mi láṣọ sókè tẹ ẹ kóyà fún mi ta ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ wá ń bẹ̀ mí dúró ẹ dàgbé mo lọ lè yìn bí ìfẹ́ wà láwù. ìṣúní ìṣúní pélé tó bá sì ti lè jọ ìdílé kò ní pẹ́ lórí ìdílé. ẹ wò ní pariwo lè lẹ́yìn lórí o wọ́n yẹ kọ́ lọ́dẹ yìí tí màá yà wà bẹ́ẹ̀ ni. ẹ má lọ ẹ má lọ ẹ má lọ lẹ́yìn. ọlọ́run ti dá ìdáná yìí àgbàdá ní látàárọ̀ ni mo ti bẹ̀rẹ̀ sọ mo dẹ̀ wà bẹ́ẹ̀ yẹn mo bọ̀ ṣe bẹ̀rẹ̀ sọ mo ṣàfihàn ṣàfihàn ní oṣù tó bá bẹ̀. màmá mi mọ̀dà sí o ẹ mọ kí mo ṣàlàyé wọ́n yẹn ṣe bí wọ́n yẹn ṣe bí báṣubàṣu ẹ wá ní gbẹ́bẹ̀ wọ́n yẹn ní gbẹ́bẹ̀ wọn kọ́ lọ́lé wọn o. ẹ̀rọ wà tiẹ̀ a ní kó ló mọ aṣọ ẹ̀rọ wà ní ká wá síbi ká gbẹ̀ pé ta bá gbẹ̀ tó gbọdọ̀ yẹn kó ká wá ọjà kó má bá wá jà. wọ́n ní pé báwọn bá mi jó ti lọ torí pé bó ṣe wà yẹn sí i

kó bá wa ṣàlàyé fún ládépò wípé òun ti gba ẹ̀bẹ̀ wa o káà náà ká lè rí ojú rẹ ládépò kalẹ̀ ká lè rí ilẹ̀ ẹ bá wa bẹ̀rẹ̀ jù pé kó bẹ̀ ládépò yẹn. àwọn afọlẹ́ta lè yí lọ́dẹ o. a ní ìkọ́ta sọ pé òun bóun ṣe wà yìí eh. èmi àti ìkejì mi eh. kí òun bá wa bẹ̀ ọkọ tèmi tó jẹ́ ọ̀rẹ́ tiẹ̀ oh, oh. ládépò òun ò bá wa jà mú gbogbo ẹ̀ ti yanjú á ti di ọ̀rẹ́ ogun wa báyìí àti oh. ń ṣe ọ̀rẹ́. ẹ eh, ọlọ́run ò bẹ́ẹ̀ jà mọ́ wọn làwọn ṣàkóbá wọn pé ládépò pé ìjà ti parí Ah, eh, eh, màmá mi ó sẹ̀yìn ni o ó dáná ẹ mọ lọ yín pé ládé kò ní bá sọ̀rọ̀ yóò sì gbọ́. ẹ ṣe mọ̀ ẹ ṣe o ẹ ṣe o ẹ fẹ́ fún wa pé ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀. ó ti mọ̀ mí lóbìnrin báyìí kí ni wá ṣàyà gbangba kí n lọ síbi tí ọdún bá rẹ̀ ó lè rìn jí lọ́wọ́ kò lè ṣíṣe rárá àti rárá kò lè ṣíṣe ni mo sọ fún yín. ilé ayé ta wà yìí. ló sọ ó ní ìwọ. àwọn ẹbí ló rán mi wá o èmi àtàbúrò mi wọ́n ní wá bi yín léèrè nípa ìsìnkú ìyá yín ṣé ká ṣe kíákíá ni àbí ká dájọ́ sí i. màmá ìgbà tí gbọ́n mi àtijọ́ sọ nípa ìṣètò kó wa rẹ̀ kíákíá ṣe ti gbọ́n ká dẹ̀ gbàdúrà fún un ká lè dáná oúnjẹ díẹ̀ àbí kí ló ń dunnú wa. bá a dájọ́ sí i bá a ṣe kíákíá ó di dandan ká dáná díẹ̀ o torí àwọn ilé mo sún bọ̀ torí òkú ẹ̀gbọ́n mi. kìí ṣòkú tó ká àpàdé ṣe ṣá á dáná díẹ̀ tó gbọ́ pé wo oko omi inú ìjọ ìgbìmọ̀ ọdún àjìnà síra. àmì o ah! ọkọ mi gan ni kìnìún pé kí n sọ pé kó ọ̀rọ̀ ìyá o ẹ̀yìn ìyá ah ìyá ìyá da sí wa o kó dá sí ìrìn àtọkọ mi gan kódà ìgbà míì tá a bá ń jà báyìí àwọn náà máa sáré síbi tó máa sáré sọ̀rọ̀ bí àgbàlagbà pé kí àárín wa máa dà o ṣé olùyá ìlú ayọ̀kọ̀ kú. Hmm kọ́kọ́ mi ò tẹ̀ fẹ́ fi èmi ìmú rí hàn kẹ́lẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ikú ìyá yìí ó dùn ún ìyẹn ló ṣe wá rò wípé bó bẹ́ẹ̀ ṣe fẹ́ sin òkú yìí kò fẹ́ kó jẹ́ èèyàn òun rárá ó ní pósí tẹ́ máa fi sin ìyá òun akówó ẹ̀ sílẹ̀ àtàwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ náà tó bá jẹ mọ́ bá ṣe fẹ́ sin òkú ìyá yìí ìyá dáadáa ni wọ́n ṣe wọ́n. àǹtí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn eh. gbogbo ẹbí dúpẹ́ lọ́wọ́ wọn ẹ̀bá mi kí n kó wọ́n ṣe o wọ́n ṣe ànífiwé lé ìgbà o. ẹjọ ẹ máa bínú nǹkan tí ó wà lọ́kàn mi kọ́ ló wà lọ́kàn gbogbo wa ta ti ń sọ̀rọ̀ látàárọ̀ ẹ wò kí èèyàn ní àwọn fẹ́ ra odidi ẹ́stéètì fún wa ká fi sin màánù kán ní àwọn fẹ́ mú wa lọ sọ pákó kápó gbogbo pákó tó wà bẹ́ẹ̀ kán fi kan stẹ́ẹ̀kì kó sí fún màámi àkọ́kọ́ ló máa. Àlàní rírọ́ pẹ̀lú gbogbo tá a ti ń sọ látàárọ̀ tẹ́mi lóye o tún máa wí ni. nígbà mi tó jẹ́ pé mo ti ń wo fótó mi wájú báyìí tí mo ti ń wo ọjọ́ ọ̀la ìyá mi wájú ẹnì kankan sàlẹ̀ nípa ìyá mi lójijì ẹ wo rírọ́ ni o. ẹni tó bá wá sọ pé kí ni o kò mọ̀ tó bá ní kí n mọ̀ mọ̀ kò ní kéré. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi bọ́ọ̀lù ti ń ṣe báyìí. irú mi wà ní kí n mú lọ fún ọkọ mi báyìí ẹ bá wí fún ọ pé wọ́n ṣeun kó bá wa ní sùúrù díẹ̀ nù. ẹ bá wa kí wọn a máa kàn sí yín. wọ́n ṣeun hmm. a máa kàn sí wọn hmm. ọ̀rọ̀ oníkó sí wa ń kọ́ ah. <laughs> ó ní sùúrù fún aná èmi mà tó ní ìmọ̀ràn kan ìbọ̀dá tó ń ṣe kankankan tó ní wọ́n á ro ìyá yìí ẹ bá jẹ́ kí ìyá sinmi sí ibi tí wọ́n wà kó tiẹ̀ fi ẹjọ́ ká ẹjọ́ kó tiẹ̀ sì tún yóò wọ́n ṣì kún tó máa ro wọn ah. ìyá máa sá kiri sá kiri sá kiri ó dẹ̀ tó máa ń fà kú fà. Hmm kò lè gbọ́ hmm. ní tí ó ṣe ló sọ wọn ní gbọ́. akin asa ó ní ṣùlù òun ó ní dandan àfi kóun ṣùlù lè bàbá o. ṣéyìn wọ́n sọ àwọn kankan kó tó lọ pé tó bá débẹ̀ ó mọ̀ bó ṣe mú gẹ́gẹ́ bí obìnrin sí ọkùnrin. lóòótọ́ ni mo sọ bẹ́ẹ̀ àkókò ṣeé ṣe bí mo ṣe gbẹnu lọ́rọ̀ báyìí ṣé ní àlàyé tó ń ranjú mọ̀ tó ń ranjú mọ̀ tí mo gbẹnu lé wípé ah, ọkọ mi tiẹ̀ sọ wípé kó sọ́rẹ́ fi fìyà wọn o òun á kówó lé o wọ́n á rà á o. ló bá gbọ́. Ah, kò bá ó bí ìgbà tí èèyàn bu ẹ̀tù sínú náà ni. bí òun náà bu epo síná. Ah! Ah, ah, ó ní àfi tóun bá rò òkú ìyá òun ìyá mi bá jà pa tí mo tún gbẹnu lẹ́lẹ̀kejì bá ṣe lóyún ọ̀fọ̀ oyún ọ̀fọ̀ káàkiri ọ̀fọ̀. kí ló ń bá ẹ jẹ́ kó rò. bó ló ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ pàdé báyìí sọ̀rọ̀ tó jẹ́ bá ti rò ikú ti dẹ́sẹ̀ nínú ni. mọ̀lẹ́ wọ́n rò kí wọ́n rò ikú ni. ẹ kí ni ká tún wá ṣe báyìí. Oh, ayé mi pa ó oh, lord ó oh, lord ayé mi pa. ayé ò bá dá ó ẹ̀dá ló fi igi ìwà ọmọ ènìyàn ni ó dá. ẹ lọ lé o ẹ kó jùmọ̀ o ó lé ẹ káàárọ̀ ẹ dákun àwọn onílé ìlú rẹ. àwọn ọ̀sẹ̀ ilé wọn ti jáde. ẹ̀yàwó wọn gan àwọn náà ti jáde. wàhálà mọ wa o ẹ̀yin ṣé ẹ̀yin ọmọ mi ni. mi ò mọ yín. èmi rẹ̀ rájọ́ ń ṣiṣẹ́ ní iṣẹ́ kan náà àwọn ṣe mẹkáníìkì èmi ń ṣe bálẹ̀ ṣùgbọ́n tí wọ́n tó bí ọjọ́ méjì mẹ́ta kan tó ti wá bí ṣe a sì pagó pagó pagó pagó lọ ìdínú tí mo ṣe ni pé bóyá kí n wá wò ó bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ tí àfi rí wọn bí iṣẹ́. èmi náà lè dáhùn wọn ti jáde láàárọ̀ báyìí ohun wọn ni máa ń gbé lálẹ́ tó máa ti dé èmi náà kó máa gbé kó máa ń pẹ̀gùn kan tó dé lálẹ́ ó dà tó máa dé kọ́ kí ni kí n sọ fún un. ẹ à kò sí ìdájọ́ ju pé ẹ sọ fún pé ọ̀rẹ́ rẹ̀ tí ẹjọ́ ń ṣiṣẹ́ ibi iṣẹ́ kan náà jẹ́gẹ́dẹ́ yí pé òun ló wà wálé. màá bá yín jíṣẹ́ ẹ pẹ̀lẹ́ káàbọ̀. o ẹ ẹ mọ o ẹ lè tẹ̀lé mi débi o. a nà tó wáyé pé toní mi mọ ni èmi mọ ìyàwó mi náà mọ. aa ẹ̀yin lẹ́yìn rò pé mọ àbí mi mọ pé ẹ mọ sẹẹri ẹ wù bẹ́ẹ̀ tí ń wo yìí sẹẹri bó ti wà yìí méje ni mo níbi ọ̀dọ̀ lẹkùn gan mo ti lọ gbà wá bó ti wà. ọ̀nkú saka sẹ bá mọ nǹkan tí ìbí rò kú yá mi sẹ awọpa méje ẹ àwọn aláwo méje wòlíì méje àáfà méje ah, ah bẹ́ẹ̀ o kálukú ọ̀rọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o ìlò ògidìgà méje alọmọ méje gbogbo ẹ̀ méje méje ni. ẹ wo ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ mọ ẹ mọ bínú sẹ́wọ̀n kígbà mi wà téèyàn bá ní kéèyàn ro dídùn kan ìtẹ́yàn bá bẹ̀rẹ̀ sí wọra láì èyàn wọra tí ó fi kan ní egbò ni o téèyàn sì ní mọ̀. ẹ jẹ́ ẹ̀fọ́. téèyàn máa ní bọ́lọ̀ sí ń dún yàn tó lèyàn ṣe mú òkúta téèyàn sọ sínú ọjà gbà wípé ẹni tó bá lè bá ó téèyàn bá ní yọ̀ akẹ́pẹ́ ọ̀rẹ́ mi nǹkan òun lèèyàn burúkú tí ń gbénú òkùnkùn tàbà sínú mọ́lẹ̀ ẹ wo ẹjẹ́ ẹranko ya mi tí ń gbà tí ń bá ro gangan lọ́kàn ya mi ó balẹ̀. ẹ ẹ ẹ mọ ẹgbẹ ẹgbọn sẹrí nínú kéèyàn tètè sí ìlú ó mọ ní ìsinmi wà bọkù tẹ máa ní kẹ máa kẹ máa gbogbo ṣe yìí tó ẹ máa rókò ẹ máa ṣe gbogbo ẹ ẹ jẹ gbogbo ẹ lẹbọ náà kẹ máa sọ ya oníyàdí tí wọn máa jẹ lẹsẹ òkìrì káàkiri yàrá. wẹ́wẹ́wẹ́wẹ́ sẹ́rí bí yàrá mi ṣe wọn láì tí ìwọ wọn gangan wọn àti ìnísìnyí kẹ́ni kí sáyà mi sọ̀rọ̀ fi kúkúrú kí n má sí wọn ó bèèrè ju kí n má ro wọn lọ sọ ti yẹyin ẹ̀ẹ̀kan wà nù àbí ká sá wọn sí pẹ́pẹ́ tẹ́ rírí òun gangan òun ló lè béèrè ẹgẹ́ ẹ̀rọ wọn èyí tó ní bá ní mọ́rọ̀ ya mi àbí tó lọ́wọ́ nú ọ̀rọ̀ kù ya mi kò ní jèrè ọmọ kò ní jèrè aya rẹ̀. ẹgbẹ́ mẹ́mọ́ jọ ìgbẹ́ ẹgbẹ́ náà pọ̀ òye yín sẹ́mu pé ẹ ti sẹ́ pé ẹ a ti bá yín sọ̀rọ̀ ẹ ti ní ìgbẹ́gbẹ́gbẹ́ ẹgbẹ́ rò kù

orí orí ilé ayé ta wà yíṣẹ́ ẹni ta lẹ́ni ìṣì bí ẹbí mi léèrè pé kí ló sọ ó ní ìwú ṣírí àpọ̀jọ mẹ́ta mo lọ gbàgbẹ́ ọ̀ máa lọ ṣe iṣẹ́ tó ń ṣe mẹ́ta tó sì dáa yọ̀. ọlọ́run àdótí dídí ah bóòlù àyè fẹ́ sọ̀rọ̀ èyí sí láì wo àgbà àfọlọ́ náà ni o sórí gbogbo wa ọ̀dọ̀ ọlọ́run la ti wá ibẹ̀ náà la sì padà sí níjọ́ ọjọ́ kan. Ah, so wá kéwèé ni so kéwèé ni ah so kéwèé ni wo èmi ò mọ lè tún fẹ́ sọ́jú bá lọ o ládépò ó ṣèyàn gidi sí wa náà ṣùgbọ́n adúdúdúdú aṣeṣeṣeṣe ẹ ká mọ́ fọ̀rọ̀ gùn ládépò ti padà ó ti padà sílẹ̀ fún wa. bàbá kọ́sẹ́ mi ni lọ́jọ́ kò jẹ́ kí ìyá mọ̀lẹ́ kí wọ́n tó tẹ̀ fún ẹ̀jẹ̀ sànú mi. kò sáwáyé lọ gbogbo wa náà ilé ayé ìyá padà sílẹ̀ jọ kọ̀ọ̀kan ẹ̀ sí ó ti kú sí ẹ̀. ṣé o rí pé gbogbo ibi iṣẹ́ wa ṣé o rí ìwọ náà fojú rẹ pé gbogbo nǹkan dání. aládé pọ̀ lọ́dún pọ̀. èwo lẹ kú ṣé mò ń kó mọ̀ pariwo ń gbére iye ẹ̀rọ ọ̀túnkú káàkiri ń gbòòrò ni. wọ́n kọ̀ọ̀rọ̀ ilé wọn sún fún àlè o bẹ́ẹ̀ bá sún gbangba báyìí ni kò ní fara rí lọ. bóòlù ti fẹ́ gbé tiẹ̀ jẹ́ lọ́dọ̀ wọn àbí àwọn ẹbí ẹ̀ gan wọ́n ti wọ́n ti gbà kára àfọlọ́hún bẹ́ẹ̀ dákun máa lọ máa máa máa máa máa máa lọ oúnjẹ. àmọ́ ìyá tó bá yá àwọn bá yá. àtẹ̀lẹ́ bọ́gà yẹn ṣe sọ tó ń pariwo tó ṣàwọjú tó fẹ́ nígbà tó yẹ pé àmọ́ṣe wa ní sábà tiẹ̀ tiẹ̀ ṣiṣẹ́ kankan kó orí mo ṣe ra fi wọ́n lẹ̀ tí mo dà sí wọn lára wọn kò mọ ọ̀rànjú wọn kò mọ ọ̀rànjú wọn fẹ́ sọ̀yàn dá láì mọ̀ ṣe. ọ̀fẹ́ kiri ẹ̀rọ ìwé àlàní bó ṣe dorí kodò ó ní nǹkan tó ẹ wo èmi tí mo dorí kodò ó ọmọ kan tí mo rò lóòótọ́ o tó ti yẹn àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló kún o ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó bọ́ ní kálukú jáde. ẹ̀yin officers ibi ilẹ̀ ti ṣe fàájì yín. ó ṣe wá ń bì. níbo wà ló yẹ kí n wà. mo wí pé ẹ kò ti wà lábúlé mi. àbúlé kí ló ṣẹlẹ̀ lábúlé. ṣùgbọ́n orúkọ lára àwọn tó ṣọtí fún àwọn ọmọ tẹ́rọ́rìsì ẹ ṣé wọ́n wá sọ fún ọ pé ìlú wa ni tẹ́rọ́rìsì ń gbé ni àdúrà o. ẹ ṣe lásán ni alọ́gbáradì wàá ṣe bí ọkùnrin mi. mi mọ̀ pé kan tó ń sọ nìyẹn sórí pàdé tán tí n bá fi lọ tí n bá fi dé èmi ni màá ní discord yẹn tí bá máa dé báyìí tí mo kàn kó àwọn tẹ́rọ́rìsì dé báyìí tí wọ́n promote mi báyìí tí mo gba promotion gbogbo yóò kàn máa bẹ́rí fún mi ni sa sa sa. sá èmi náà kàn máa sọ pé wẹ̀dọ̀ ń sá wẹ̀dọ̀ ń bà. ẹni rẹ̀ ẹ máa ṣe pàdé àwọn kọ́kọ́ wà pàdé <laughs> bẹ́ẹ̀. <laughs> kí ló ṣẹlẹ̀ ìwọ náà gbáradì fógun ni. wọ ah, èmi là kọ́ bí ìyá mi èmi là bí gbẹ́ ayé mi palẹ̀ ogun mọ́ èmi wọ́n fẹ́ jẹ́ mi wá ó lọ́ máa jẹ ìpàdé tí jẹ mo ò mọ̀ yẹ kó tó gbàṣẹ́ àbí. àmọ́ àwọn ẹbí mo bá kẹ̀tẹ̀ ìmọ̀ yẹn tẹ́lẹ̀ tó bá ti rí ojú ogun àwọn tó ní. alàyè. ó fọ́ ni. olú. ẹ ojú mi kọ́ ni lọ́wọ́ pọ̀. téèyàn bá ń ṣiṣẹ́ títí tó ẹ̀kan fún ní promotion àwọn àwà fún un kó tó wá jẹ́ pé opportunity tó wá tó tún lè gba promotion kó tún wá wá sáyè ṣé kò yẹ kẹ́ nìyẹn lọ bínú kú dànù. Ah, ọlọ́run mi jẹ́ àrè èyí ti rí. ọ̀dà ọ̀rọ̀ bí iṣẹ́ wa ni mo fẹ́ sọ fún yín ní àgọ́ wa lọ́wọ́ wọ́n pe everybody wọ́n ní nínú ìlú yìí o pé àwọn èèyàn kan wà wọ́n ń gé orí wọ́n ń gé ọrùn wọ́n ń gé ẹsẹ̀ àwọn táwọn ta páàtì rẹ̀ nígbà tí wọ́n ta páàtì mọ́tò wọ́n wá fẹ́ lọ ọlọ́pàá mẹ́wàá tí yóò lọ a lọ ṣèwádìí wọn ẹni tó bá wá rí wọn mú ẹni tó bá rí wọn mú wọn fún ní owó o tó wá ń sanwó nìkan yóò tún gba promotion ẹjọ torí ọlọ ṣé kò kò kò kò kò kò ń ṣe nǹkan tó yẹ kéèyàn o. ẹ kí ló wá mú un ronú tẹ̀lé wọn lọ. Ah, abẹ́ mọ̀ gbọ́mọ mi kí n lọ lọ́ọ́bù kí n lọ ṣé kò ní nìkan tẹ́yìn oúnjẹ tẹ́lẹ̀ kò kéèyàn tó ń ṣe gbẹdú sọ́lọ́dẹ ni ẹ mọ̀ pé àwọn tí wọ́n lè mọ gbóríyàn tẹ́lẹ̀ mọ gáṣẹ́ yàn ṣé èèyàn lásán lè pè wọ́n ni kán tó fi eléyìí táwọn bá mi ṣe sí mi lójú yìí kán tó fi kún yín o kán wá gé orí olúwẹ̀ dànù kán bá pàdánù kán gẹ́sẹ̀ dànù ọlọ́mọ jẹ́ ọlọ́mọ jẹ́ o. ẹ ṣe bẹ́ẹ̀ ní ìbọn. <laughs> ọ̀rọ̀ ọgbọ́n rè ìbọn ìbọn kẹ ìbọn lójú àwọn tí wọ́n ń gapá gẹ́sẹ̀ kéèyàn ní bọ́ọ̀mù gan agbára òde káwọn ṣe é ráwọn tá à ń sọ yìí wọ́n ń lo oògùn ṣe kókó kan tí mo fẹ́ sọ fún yín ni pé èèyàn láti dáre ẹni tí ó bá lọ kojú àwọn ènìyàn á jáde á mọ̀yàn á jẹ́ àwọn tí wọ́n rí bọnú àgbo tí ó súnmọ́ àgbà ẹ dákun àgbà tẹ́lẹ̀ ẹ abẹ́ súnmọ́ náà à èmi ò lọ́wọ́ ara wọn tá a máa ń wí nù tí bá pẹ̀ wọ́n ti wá bá mi wọ́n ti sàlẹ̀ gbogbo eléyìí fún mi ṣé àmọ́ nǹkan tá a ṣe sí àbí wọ́n ní òkè lẹ́nu ní wọ́n sọ pé mo kíkan. bẹ́ẹ̀ bàbá ọmọ mi èèyàn lẹ́nu ní wọ́n sọ ṣé bí irú kí wọ́n bá yẹn wá ni mò sọ ni aláwọn tí wọ́n jẹ́ alágbára gidi tó jẹ́ pé wọ́n lè mọ̀ pé ṣé ti bá bẹ̀yìn ṣé bọ́ọ̀mù lẹ́fẹ́ gbélé mi lọ́wọ́ ni àbí àyíká lẹ́fẹ́ lẹ́fẹ́ gbélé mi lọ́wọ́ tẹ́ sọ pé bóyá kiri aláwọn tí wọ́n jẹ́ ògùn tó ògùn tí tó lè sọ máa jẹ́ kó báyìí. àlàyé aláìmọ̀ kan dẹ̀ ọ́ láàmú ìwọ wá bá mi ìmọ̀ nìyí mẹ́ta péré nìyí mẹ́ta péré ní ìmọ̀ rìn o á wà máa rìn lẹ́sẹẹsẹ á máa sí lẹ́yọ̀kọ̀ọ̀kan lẹ́yọ̀kọ̀ọ̀kan tí èpè mẹ́ta so tí bá ti mọ̀ rìn ní mẹ́tẹ̀ẹ̀ta o tí bá tí bá lọ mo ti wà kó wá jẹ pé èmi ni mo gbé bọ lókè yéé irú mọ́tò rẹ èyí nira mọ́tò tó kún ọ báà nira mọ́tò fi ẹ lè lù sí fún tí <laughs> ah! ẹ láìlọ tí ẹ rọ̀bà ẹ kò là níbo lẹ fẹ́ níbo lẹ fẹ́ ilé sí gangan mọ́mi ẹ sọ ẹ sọ ìlú ní tẹ̀fẹ́ àti tẹ̀fẹ́ sí. ṣé pé ó kọ́lé fún mi. Ah! ẹ ẹ wọ́n ní owó ta kọ owó owó ogún ní owó nìkan ló lè ṣe kí ni orí kíkọ́ lè fún mi. ẹ bá wọlé èmi náà bá dáná ẹ bàjẹ́ pé wọn kàn máa fi ẹ̀ kan pariwo yìí dé báyìí kan kan wọ ẹ̀yìn fún yín síréètì. ìlú báyìí ló wà yìí tó rò kí mo sọ fún ọ pé iṣẹ́ tá a ṣe ìpele mẹ́ta ni á wà máa mú lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ àkọ́kọ́ nù rẹ̀ ni. ìbà ó ìbà ìbà ó ìbà ìbà ó ìbà wọ́n dún ìbà ló apá òkú ló wọ́n dún òyìnbó sè apá òkú sè wọ́n wá dọ̀ yìí károkò ara ló ló wéré fi sùn ara ní òkú tó wá rí gbogbo ẹni tó bá korí rẹ̀ láì dá sórí tó kété bá bí mu inú òun rẹ̀ ló ti mú mi tọ́ gbogbo ẹni tó bá ro bí rù ọ́ ó tọ́ wù mí ikú pa ìlú rẹ̀. àṣẹ àmì àṣẹ. apá àtà ọ̀tún ló ń ka ọmọ apá yóò sì ní kọ́ ọ. àmì àṣẹ. wọ́n á mọ ẹ̀yìn kó á là wọlé lójijì. ẹ̀yìn lójijì.

má mi kú kẹ̀ ah ìlú eléwo lu láìsí april fún bó o lọ sí tẹ́lẹ̀ kí ló pa wọ́n mọ́tò irú mọ́tò wèrè wo lòun ò ṣe bírèkì ẹ̀ ah ayé wọn wọn ti parí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ti fẹ́ mi wọ́n ṣe kú bá wọn ẹ̀rọ ẹ̀rọ ah mo dára àbúrò lálàá ni mọ́mí o ajá àti ìpàdé ọ̀rọ̀ ohun tó wọ́n ti wá kú àwọn ọ̀daràn àkọ́bẹ̀rẹ̀ àkọ́bẹ̀rẹ̀. Ah ẹ wá ń bẹ̀ mí ẹ wá ń bẹ̀ mí ẹ jọ tó lọ lọ ẹ̀yin náà fi láyé sí pòṣíṣàn tèmi o ká ní ẹ̀yin náà ni irú yàrá tí ẹ rò wà ní ẹ̀yin o. ẹ rò bó ti jẹ́ hmm, nu. Hmm, mo fẹ́ bẹ̀rẹ̀ ní ìbẹ̀rù mo fẹ́ kẹsì náà lára mi mo fẹ́ kẹsì ní títí ọkọ mi tó bá wá padà kú lórí ọ̀rọ̀ ìpele gbogbo wàhálà tó fà sí rẹ̀ mú un tí kì í ṣe pé mo ti fi ọdún bí ṣokú ìyẹn já òkú ìlú má jẹ́ ìlú ọdún bí ṣokú. ẹ ẹ jọ láti bàtà yẹn tí wọn bí tí ọmọ lẹ bá lọ́dọ̀ mi ni àbí ìyàwó lẹ bá ẹ tí bí kì í sá ti wọ́n rò yàn ni wọ́n rò yàn ni wọ́n kọ̀ ní. kúndùn ìṣiyẹ irú tó ń wò ó jẹun kò jẹun ó dà ọkọ mi sọ fún mi owó kíni oníṣẹ́lẹ̀ ilé ti bẹ́lẹ̀ yẹ òtún nǹkan ni ah, sílẹ̀ tí mo wù mìíràn náà ni tí kò wọlé ní ó pàmì dà ẹ ń pariwo mo ké tó mo ní ìwé ẹ ikú ń lé mi ò mọ sọ fún yín o ó ń lé mi mọ sọ fún yín o. ọ̀dọ̀ ìlú ìlú ti lò. Ah, ṣé wàá <laughs> ṣé ọlọ́bẹ̀ ọbẹ̀ ọlọ́sìn ni ó gbà sọ lẹ́nu kí wàá tó lókun ẹ má mọ̀ ṣe surprise party fún àwọn ènìyàn lónìí má gbọ́ bí nínú tó fẹ́ parí ni ṣé ó dìgbà tẹ́mi bá bọ́ kó tó máa sọ mi pé èmi ìdánwò sí rí mo bọ́ mo bá mo bọ́ sí rí. máa ń gbóúnjẹ jáde kí n gbóúnjẹ sẹ́nu jáde. <laughs> Alani ti gbóhùn ti gbà àmọ́ ní condition nínú. condition bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàlẹ̀ condition ìdá. Alani ní kí ìyàtọ̀ máa fẹ́ra wa ní kò ká máa yọra wa fẹ́. Alani ló sọ bẹ́ẹ̀ mọ́ kò ní yẹ. ẹjẹ́ wà ló bàjẹ́ ah! irú òòrùn wo ìgbòho ló wá sí lórí mi. Ah, ọlọ́wọ́ mọ̀ tó lọ ní kó àmà fẹ́ẹ̀ mi tani kó máa fẹ́ mi má kú o ládé kú. akó àpọ́mọ nìyẹn ṣe ọmọ rẹ nígbẹ̀yìn gbogbo wa o aróníṣẹ́ látọ̀dọ̀ àwọn aláwo wọ́n ní kí wọ́n tó sin ìyá yín níṣẹ̀gbọ́n mi wọ́n láwọn gbọ́dọ̀ wà ń dùn ó. ẹ má wulẹ̀ ṣe àwọn náà sọ bẹ́ẹ̀ má mi nìyẹn. bẹ sí bọ̀lú ohun yìí. ṣé o gbọ́ pé ìyá àdín nìkú di. ìyá àdín nìkú tó kó ìyá àdín lẹ ti ń bọ́ àdùn. ìyá àjọ ọkùnrin last week ilé ọkọ débẹ̀ tí àdín ìbá ti lọ sọ́ọ̀gùn náà yìí náà lè bá tún débẹ̀ o. Ah, kí ló sì mí yìí débẹ̀. ìyá àgbẹ̀ mi ń sọ tèmi fún yín mi ìfẹ́ wàhálà o ẹ ṣàjẹ́ àmọ́ yìí fẹ̀yàn láàrú pé mi ò fẹ́ wàhálà o. sọrí gbogbo ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta òun ò ní ṣe ah. nítorí pé ọlọ́run náà sọ wípé tí èèyàn bá kú ẹ débẹ̀ kẹ́ ẹ lọ ṣèyí ìkẹyìn fún un sórí láti ẹ̀ sílẹ̀ kó mọ gbọ́ràn tí mo sọ yìí o sọ nígbà tí mo bá dàgbàdàgbà tí mo lè rí ogbó ẹ gbogbo àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ó ní kẹ́ bá mi tọ́jú o sọ́ọ̀ mi yọ gbogbo wọn ní òde òkú mi o ìfọ́ náà ń bẹ ọ sọ́gbọ́n. ìdánwò yẹ́n kan ẹ ṣàjẹ́ kí n mọ̀ yín tẹ̀yàn láàgbẹ̀ ṣẹ́ ti gbọ́. ìyá àgbà kò fẹ́ wọ́n nù ẹ̀yìn. dákúrò àwọn tẹ̀sí yìí sá. ìyá àgbà kò fẹ́ wọ́n nù ẹ̀yìn sí àbúrò rẹ ni. kò sí òde àgbà sílẹ̀ ẹgbẹ́ owó la ní. láti bá mú ike mi tó bá jẹ láìsí tán. ọ̀rọ̀ pariwo ọlọ́pàá tó gbé díẹ̀ nígbò jẹ́ pé àǹtí mi gbogbo èèyàn ní bá ṣe yóò bò ń gbàgbọ́ ṣe yóò bá mùsùlùmí ṣe ní báwọn aláwo ṣe tiyín ni kí ẹ̀yin lẹ́ẹ̀mọ ìgbà kẹ́ẹ̀kan sí wọn ìgbà báyìí la mú o ló bá tán. Tira nada. fẹ́ sójà o bí sójà ò bá fọ́ five thousand báyìí ìdí tí ó fi jìn yóò di ten thousand. ẹ ẹ pa ah, bẹ́ẹ̀ ó ga o ọjà ah. ah. ọ̀rẹ́ mi ọmọ ló pọ ọmọ ló pọ. ṣé èdè tí wọ́n parí òkú yìí tó ń sùn. ọ̀hún látàánú láti parí tó ń ká kó sì gba destination wọn lọ. kákùnrin ẹsìn ogun ọ̀nì ayé ṣe. ẹ jọ kí lè rí o. lánàá tí wọ́n lọ sí kù mm. ẹlẹ́sìn mẹ́ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àpá bá ń bẹ babaláwo bẹ ń bẹ àwọn pásítọ̀ wà ń bẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá ń gbé pósí ẹyọ kan báyìí ni wọ́n ń gbé kiri tí wọ́n pariwo tó ń pa àwọn olóde kò ní wọn lórí ah, ó yà mí lẹ́nu ìwò ọ̀rẹ́ ṣe fẹ́ gbọ́. ìgbà tí màmá wà láàyè wọ́n ṣe ń ṣe kan nìyẹn ìjọ sunday máa lọ ṣọ́ọ̀ṣì tó bá jí láàárọ̀ á kí àṣùbà bákan náà ilé aláwo màmá ò gbẹ̀yìn bẹ̀ wọ́n ṣe ń ṣe nìyẹn nígbà tó wà láàyè wọ́n ń ṣe ọgbọ́n kan. ọlọ́run kúkú mọ ọ̀rẹ́ wa dákun sí ìyá òun ṣàìsàn wọ́n wọ́n má bí mí yàn kàn. jọ tó bá yọ ọmọ olókùnkùn lọ bí wọn alábàágbélé lásán lásán lèmi torí ìjẹun hm? fẹ́ dọ́dọ̀ rẹ mi bẹ́ẹ̀ mo ṣe. alábàágbélé ọ̀rẹ́ mi kékeré náà pọ̀ sí ọ̀nà àwọn gbélé ni èmi ọlọ́jọ́ lọ́dún gúgù léèrè ó láì kéèké. ẹkún àṣẹ ìjọba ọdún àjìnà síra ìbá mi ẹ̀sà ti pa ojú yìí ti wálẹ̀ a sì ti jù sí kòtò. wọ́n ìtú fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ stop èmi lẹ́ẹ̀kan ṣe ń sọ̀rọ̀ yìí kò dáa náà. ọ̀dọ̀ ní bọ́ọ̀lù rẹ̀ láti mi ń sọ̀rọ̀ ẹ ṣé ojú àpamọ́ jojú ara mọ́ ni àbí ṣé ọkọ rẹ̀ kọ́ ló pa ni. ẹ kò sí wàhálà. omi tó mọ omi ti kébì mi tó máa gbóhùn tó tó tó kò dáa. omi ti bọ́. ẹ nǹkan ẹyọ kan tí èmi kàn fẹ́ sọ fún ọ ni pé ẹ láti èmi lọ ẹ gbọ́dọ̀ pé ọkọ wa ní ẹ nẹ́tíwọ̀kì rẹ bí sí ẹ àbí òjò kan rọ̀ sọ̀ǹgbọ́ ibi ìbàyẹ lọ sí sùn lálẹ́ yìí. má ṣe bẹ́ẹ̀ má jẹ́ kí n sọ bí mi ìdágbére ilé bí màá sùn ta. olùwẹ́ẹ̀kì ọ̀ dágbére ilé ẹ dákun tó bá jáde ní tẹ́lẹ̀ ta ló ń dágbére mi. mo ní ìmọ̀ tí mo ń dágbére fún wọn. èèyàn èèyàn tá yàn náà. ọkọ mi ni. ọkọ nìyí wọn àbí ọkọ. Ah àlùfẹ́ má gbómi lẹ́nu èmi ló sùn nǹkan tẹ̀mí mọ́ nìyẹn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpàá ni ẹ̀ ṣe bẹ́ẹ̀ nu kí n lọ bọ́kọ ẹni ah, mo wo fún ẹ̀ mo ti gbọ́ nígbà tó bá bọ́ ọ̀ràn lọ sí ẹ̀wọ̀n gbére àbí tán ilé ẹbí fún ìwé tọmọ dágbére fún gbà náà ọ̀sùn bí àbọ̀ ọ̀sùn bí ọ̀sùn bí ẹ jẹ́ lọ gbọ́ mo àlùfẹ́ jẹ́ ẹ lọ gbé ọ̀sùn bí àbọ̀ ìlú ọ̀sùn bí náà àbọ̀ ọ̀sùn bí. ẹ ẹ ọ̀sìn tún ń gbá pẹ́nàtì lọ́dún yìí kò sí wàhálà. èmi tí ọ̀rẹ́ mi sẹ̀ ni wọ́n gbé títí wájú mi èmi tí mi. ńgbà ọ̀rẹ́ mi kú un ṣékèmí náà wàá kú ni ah, èmi ò lè fi ronú para mi ò olómọ tó jẹ dé iye o ntẹ́mi sì fi máa ń pàrònú rẹ tí nǹkan bá ń bá ṣẹlẹ̀ ni mo ti ń ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ mi. kí ló fẹ́ mu jẹ ò tí ẹ rán kankan bí mo ṣe wà yìí. ẹ̀yin ló rán nǹkan kan bí ibo lórí pé kó gba nǹkan tó fẹ́ mà tó rà ó láì jíjẹ ńkọ́. a ní lè jẹ nǹkan kan inú mi ò rán nǹkan kan inú mi kàn ń kó kókó ni kó rán nǹkan fún un. bàbá rẹ̀ ẹ tó kú ló ẹ tó kú. ó ṣe ń bọ̀rọ̀ lọ gbìn ìbò ládé sórí bó ń wo ìyàwó lálébò tí ó bá kọ̀ tí ò wá ọkùnrin kan tí ò bá lájọṣepọ̀ kó tó dúdọ́ méje iye yóò fún yóò sílẹ̀ múra bí aṣọ ni. oru ilé tí àwọn ládépò fẹ́ wá sí ilé wọn ni mo wọ́n mo tẹ̀ báwo yọ̀ mú kó dúpẹ́ bọ́lọ̀ títí èsè pé ládépò kò ti wọlé nǹkan pọ̀ torí pé tó bá yẹ kó ti wọlé nǹkan pọ̀ ni ìta ìkọlà làwọn wí. ẹ ẹ dẹ́kun káàtì ìwádìí kí ló ní kàkọ́ ayé tó bá jẹ́ pé lóòótọ́ ní tilẹ̀ bẹ́ẹ̀ ṣe ń fẹ́ra o ládìgbò náà ó bá wọ̀ lájọ ṣe kò lórí ikú òkú àìkú mi fún ọ. ikú ni kì í ṣẹ̀ṣẹ̀. ìyàwó ọ̀gá wọn lórí ikú kan lọ́jọ́ ṣe kọ́ ó yìnbọn ó ti kì bálà rẹ̀ ayé o ayé o ayé o ayé o ikú ẹ o ayé mọ̀ ní ká o gbọ́dọ̀ dákú ní orí rẹ̀ ó tún ti ṣe é bá pọ̀ ọ́ ikú ẹ o ikú yìí kí lórí ọmọ ọjọ́ méje pé ọmọ ah! lórí ayé ní ìpè ọkàn ṣe ní pé tó bá jẹ́ pé ó ti ẹ̀ ní ní séjì kan lọ ni kí ni lọ ògbóró kí mo wọ́pọ̀ ìlọ ògbóró orí o gbọ́dọ̀ wọ́pọ̀ lájọṣepọ̀ bó ṣe wáyé. ẹ̀ẹ́dá bá ní ní twenty àbí fifteen. yẹ́ẹ̀ ẹ̀kọ́ ní ti fò. èyí náà mo kúrò náà ni èmi ò sì lọ́wọ́ olúwa nísìnyí ló gbọ́dọ̀ yá ológun Ah, mi ò lówó kankan lọ ni mo lè fi ṣàánú èèyàn. Ah, gbogbo ẹ̀ bá rí gbogbo ẹ̀ gbé mi sí olúwo mi gbogbo alábẹ́ náà ni. ìyá kò dìde inú ara kì í wò ah, ẹ lọ sí sọ ìyá kò bẹ̀rẹ̀ kò fi ká gbọ́ òun lọ bẹ̀rẹ̀ mo kí ọ kú oríire ojú rẹ mi máa pa mí ní báyìí onídùú bí ẹ̀bẹ̀ yìí lọ́wọ́ onídùú bí ẹ̀bẹ̀ yìí lọ́wọ́ àlùkàgbà tó ẹ̀ lé bẹ́ẹ̀ máa rùn. bóòlù tí wàá lọ tó tó bá wọn mo rò pé ó yẹ kó ti dé tipẹ́ nìyí bóòlù níbi tó lọ kò fún mi ó ní kò sí dání lóhùn. ó tún ìgbà bí mo sọ ni mo lóye mi ló yẹ kó jẹ́ kí n lọ mi ló yẹ kó jẹ́ kí n lọ n ò sì gbà kẹ́rí tó ní ìwọ dandandandan ó wọ lọ́lọ́ ó tán náà nù kó sí tí mo fẹ́ sè. ká tiẹ̀ dúpẹ́ wò ó bí mo ṣe wá ń padà bọ̀ nǹkan ara tí mo rí kàyéfì ló ń lágbèjẹ fún mi orí nǹkan kàyéfì ẹ̀ẹ́dàgẹ̀kọ̀ nínú ẹgbẹ́ mẹkáníìkì mi conversation tẹ́ ń ṣe ṣé ẹ máa ń ká nǹkó ṣe nǹkan rẹ. ẹ àtọ́ ajẹ́ pé kálákùn ni wọ́n rọ̀ a máa ń fẹ́ a máa ń dá àfọ̀kọ́ kan náà bàbá jọ lónìí pọ̀ tó bá jẹ́ pé irú panel èyí jẹ́gẹ́dẹ́ ọ̀dọ̀ mi tó bá jẹ́ pé olóde tó mọ̀ pé inú ẹgbẹ́ kankan náà kọ́ la lọ. àti àwọn ìwáyà wọn wá lè pe aṣọ nínú mechanic village wa pé ó kéré o kámọjọ mú àǹkó àlejò dáṣọ ká dáṣọ ẹgbẹ́. gàmí kẹ káǹkó bàtà kẹ káǹkó kẹjọ ra mọ́tò kẹjọ ra mọ́tò pọ̀ bí ẹ ti jẹ́ àǹkó àti. ẹ ta tí ó bá jẹ́ pé ẹnìkan ra ọkọ̀ ní ìsìn tí ọlọ́mọ ẹni ọkọ̀ wọn mú àwọn àyòkù lọ́wọ́ tó bá jẹ́ pé ọkọ̀ ń gbẹ gan tó sì pé ọkọ̀ tó ṣe tó mú yẹ́ẹ̀sì ni àyòkù náà wo tiẹ̀ fáyé. ìgbà mìíràn kékeré nǹkan tó jọ kó àǹkó obìnrin àǹkó obìnrin yẹn tó máa ń ṣèyẹn náà ń gbà mí náà. Oh obìnrin. ń gbọ́ rí nígbà téèyàn sì èrè téèyàn sọ tí wọ́n tí wọ́n tí wọ́n ṣàṣìyàn bóyá ló ti máa káńkó gbogbo nǹkan tó máa káńkó obìnrin ṣé obìnrin tó mi bá ń lò nísìn tó yẹ kí àwọn ọ̀rẹ́ mi tó máa lò ní àwọn obìnrin tí ọ̀rẹ́ mi bá lò tó yẹ kí èmi tó débi èyí nù àyè ò débi àkó àríkáńkó yìí wọn. wàhálà ìwé wáyé ó wáyé ládé kò má tán rẹ èyí fi ẹ sí ẹ ní mọ́tà hmm tó tó yẹ tó ń ṣe filenge filenge látijọ́ yìí mm. tó ń fìlà ọmọ ẹ̀ tó dé mm. tí mo ṣe nígbà tó lè ṣọdún olè ya mm. mo rí báyìí láì fún wọn àti jẹ́jẹ́ débi tí mo ti bọ̀ eh? ni tó ń gbé nǹkan síra àti tájú ni. ó ní jẹgẹdẹ àti nímọta ẹ eh, kí ni wọ́n ṣe fún owó owó kí wọ́n ṣe gẹ́gẹ́ kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe wọ́n. ẹ eh, bẹ́ẹ̀ ni tọ́lọ́jú ọwọ́ jọ ọ́ wọ́n lé lọ́dọ̀ wàtàwọn ta ni gbọ́kọ̀ tí mo sọ ni. Ah! àbí àbí àbí àbí àbí ẹ̀ tó ń jẹ́jẹ́ rẹ̀ mi. ìyẹn ló ṣe bẹ́ẹ̀ kú tó fẹ́ pa ara ẹ̀. àbí ẹ̀ kú jẹ́jẹ́ lóde ṣé tó báyẹn ní ẹ̀rọ ìwà àwùjọ báyìí kò fi sá tẹ́lẹ̀ àti ọgbọ́n ọ̀tá ìgbà ìgbọ̀dọ̀ láti ọgbọ̀n ọgbọ̀n wọn láti ọgbọ̀n ìjẹun tó yẹ kó jẹ́ pé ibi ìwò tẹ́mi dalu ó yẹ kó mẹ́kọ máa dáhùn ìwò yìí. báwo ń jẹ wí bàbá jẹ ìgbẹ́jọ ara lọ ẹ wọ bá àgbẹ̀rẹ̀ lọ kí ara lé ikú nù ni. ti yín bá yín nìyẹn. ikú nù. tó bá dé wá lè ṣe investigation tó bá fi lè rí bẹ́ẹ̀ ó mọ kí ti ẹ sọ ṣé mo ti ya wòye ni ó rí bẹ́ẹ̀ ni kí ọ̀wá ilé ìròyìn sọ pé ó rí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀ wọn. àtọ́wọ́ ọ̀sẹ̀ mi ò wọ́n ọ̀sẹ̀ mi ò tọ́lá bá yíbo sẹ́yìn ọ̀gbẹ́rin mu ṣé wọ́n ti wọ́n fa wèrè ó ti máa wọ́n láti kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ wá tẹ̀lé ni. ládépò irú òwò nìyẹn kí ni máa jà níbi tí fi ẹ ń sí ẹ tó ti gbọ́kùnrin wa jọ kí n tèmi ipò ọlọmọ tí mo wà sí ẹ mo kò yóò máa yan. ọ̀dọ̀ gbogbo mi kiri tí bá fi ń dẹ́gbọ́ aláìmọ̀ bí ẹ̀dá pàdé wíwá àtàwọn kan ni. a fi fi lọ́mọ ìbá bá bá fi jẹ́ ìkú náà ni. yóò ti bẹ́ẹ̀ bá wọlé lọ. mo lọ. mo lọ bọ́ bọ́ bọ́ bọ́ dẹ́gbẹ́ bá lè wọ̀ bí ẹ̀dá àtàwọn kan ni. yóò wá lọ bó sùn òun ya. kẹ́mi ọ̀rọ̀ sọ. kẹ́mi ọ̀rọ̀ sọ. aráalé rẹ̀ lẹ́yìn ibú yóò jọba abẹ́rẹ́ wọn. ó rí bí igi ẹ̀gàn. olóòsì aṣẹ́wó náà bí. ọmọ gbọ́ eléru rí lóde rí ibú rẹ òtún ẹni tó fẹ́ nìsẹ̀ ara kò tẹ̀lé lájẹ́pẹ̀ mọ́ ayé òwe lájọpọ̀ tìmọ́tìmọ́tọ́ jọ ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù kan náà ta kí wọ́n á ló kó ọwọ́ báyìí lórúkọ dàgìrì dọ́lọ́ ìkẹ́ òòyì jẹgẹdẹ jẹgẹdẹ lórúkọ ẹni jẹgẹ kí ni jẹgẹdẹ alẹ́ ni títún fẹ́ dùn mí tó tún gbé nàbí rẹ̀ gbànú ọ̀pọ̀ ẹ̀gbọ́n tèmi ọkọ ìgbà rẹ à yọmọ ìkẹkọọ à tutù yọmọ ìkẹkọọ èyí tó yà tó jẹ lọ́jọ́ sí kékeré ní à tutù náà mọ̀ sọ mọ̀ sọ kọ́ lẹ́yìn parí etí ah, ẹ̀ e, etí gèlè à tutù lọ mọ̀ ẹ̀ kọ́ gbọ́dọ̀ mọ̀. mo lẹ́nu bèbèbè o kí ìyá rẹ má dìdọ́gùn. sọ ẹ ah, gbọ́ ẹ gbọ́ wọ́n lẹ́ẹ̀fẹ́ ládé pò mọ́ ṣẹ́gẹ́dẹ́ lẹ tún fẹ́. ọ̀yin kí ló ṣẹlẹ̀ ẹ dákun torí ọ̀dọ́ nígbà tí mo fẹ́ ládìpọ̀ lọ́jọ́ kìíní àná ẹ lọ́kọ̀ ọ̀rẹ́ yín ni mo tún mú jẹ́gẹ́dẹ́ ìsìn mo tún fẹ́ sọ́tọ̀ ọmọ yẹn ní sẹ́mọ̀ rí. ẹ̀rín àmọ̀ rí mọ̀lẹ́bí wa ni a tán kódà atọ́ atọ́ dáadáa. ọgbà tèmi ni. sọ̀gbọ́ ẹjọ́ torí ọ̀dọ́ tí kì í máa fẹ́ràn ọmọ nílùú wa yìí tó bá yàrá ẹ sì ló tọmọ fámẹ ẹ bàbá dákú bàbá yìí fún ẹ sọra ní o. kékeré wọ́n rà á sí kékeré ni o ìyá mi nàìjíríà níbi tàbí ó jẹ́ níbi ìdíje ẹni sùn. ẹ sẹ́wọ̀n pé lọ monday ètè ń lọ tó bá di ọjọ́ ìpadà wa. ìdáhùn tó ń jẹ báyìí kó o jẹ́ lọ́kọ̀ọ́ mọ́ ọ̀rọ̀ mi. ìdáhùn tó ń jẹ ojúlànà àtàwọn náà kì í àbọ̀ orí fi náà ló ní ní burúkú ẹ̀rù pa olórí ibú ó tún bẹ̀bẹ̀ káyé ọlọ́sì ọkọ̀ aláàbí ọlọ́ọ̀ni ìwà ibẹ̀ àbùmù ìyá rẹ̀ àwọn òkú sábà mi ìkànnì títí ọ̀run ó ti kún àwọn òkú mi ìkànnì. àrùbẹ́rùbẹ́. Ah, ló ṣe é àlùfẹ́ ẹ má bàbá fọwọ́ kàn èmi lọ lọ́dún wọn tó bọ̀ ẹni bá ní kó síwájú rẹ kú ni o abiyamọ ìyá Ah, ah, ah, ah, ah. ah mo bá bẹ́ẹ̀ irú ẹni tí ìyá mi sọ ní èmi lára mi máa wò ní gbogbo ti rí ìwọ ni mọ́tò lára àlùfẹ́ Ah, àti láti fọ ẹ̀sìn ẹ̀ pa mí ẹ kí ni mo kí ni tí mo ṣe fún yín kí ah, rà gbá yín ẹ àwọn ah, ọ̀rẹ́ mo sì ṣe yín o ọ̀rẹ́ mo sì fún yín o ọmọ aráyé máa wò ó òkùnkẹ́ ẹ̀jẹ̀ má fàánù akíní tí ló mú o ìwọ ni ọmọ kù wá báyè mi. Ah. ṣé kìí ṣe bára ọmọ tí ládìkú fẹ́ jáde ní èyí. wọ́n rí wọ́n rí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ náà ni òun mo ń ni. Ah, mo ti ń wú ọ lẹ́nu mẹ́ta àwọn orin àwọn nìkan tí ò yẹ kí obìnrin ọmọ rìn o tí ò yẹ kí àwòrán ọmọ rìn o ó ti ń ṣe báyìí ó ti ń rìn báyìí orin orin kọlọkọlọ orin orin báyìí àbí ẹ o ti sọ o ti o ti ìrìnrìn àbí lẹ́yìn tó máa rìn àwọn ètò rìn sórí tí màá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ àti kókò tiẹ̀ sí bẹ̀rẹ̀ kankan ó ṣe pé wípé lọ́jọ́ àti ẹ̀jú fẹ́ra wa ẹnì kan kò jí ọ ìwọ rẹ. máa fi gbogbo ra fún ni. ẹlẹ́yìn àlàyé. ẹ Àlàní. ẹ torí tiẹ̀ kọ́ ni. Àlàní. lálẹ́ kò ṣé torí tiẹ̀ kọ́ ni. orí tèmi kọ́. tó o kọ́ tó wà ní ẹ̀yìn. Ah! báwo lè ṣe ní jẹ báwo lè ṣe ní jẹ ah, adúbẹ́ ọmọ àṣàbí àbí báwí ìrọ̀lẹ́ rẹ̀ lọ. ṣèmi lọ́mọ rere bíi ti samuel ọmọ tó bọ̀ràn elia arábìnrin tó ń wojú ọlọ́run fọmọ bí a ṣe fi rán mi lẹ́yìn oṣù mẹ́sàn-án orin tẹ́ máa kọ nìyẹn èmi lọ́mọ rere bíi ti Samuel ní Abasana ọmọ tó gbọ́rọ̀ tó ní tẹríba o ọmọ tí kì bá òbí rẹ̀ jiyàn ní kò ṣe mí o olúwa o elia arábìnrin ọkọ yín iṣẹ́ bí awakọ̀ a. <laughs> àmọ́ ikú ń bọ̀ lórí ọkọ yín ẹ̀yin nìkan dẹ̀ lè yẹ ikú ìkúrò elia iskaba labasanda awéwòrán tẹ bá ti dọkọ yín lóhùn tẹ fún wọn ní nǹkan tó ń fẹ́ ẹ nídìí àwẹ̀ àti àdúrà o àdúrà yín ti gbà yìí àbíràn mi jù bẹ́ẹ̀ lọ. alàgbàsà ẹ jọ ẹ rí lọ sí mi sà. àrùn mi sí yín madam. ẹ ẹ jọ sà kí orúkọ yín àtàdé ẹ. ẹni ọlọ́run náà ẹ báwo lẹ ṣe lè ní àdúgbò eh. ní àdúgbò ní ẹnu ọlọ́run fẹsẹ̀. ẹnu ọlọ́run fẹsẹ̀. ọmọlú ẹnu ọlọ́run fẹsẹ̀. Eh, ah, eh, ó dàbẹ̀ ní kó lọ́wọ́ àbí. ọkọ bàá ibo ló wà kí ni wàá ti ọkọ ẹ kí ni nǹkan tí ẹjọ́ ń fà tí o ṣe. ìyẹn jẹ́ ọ̀rọ̀ pàtìyà gbogbo ìjọsìn ọlọ́run fún wa mọ̀ ṣe. ọlọ́run fún ọmọ ṣe alàgbà alàgbà ẹ ríran sí ni ẹ̀gbọ́n gbogbo ṣọ́ra ayé mi kẹ́tẹ̀ bá mi máa ń sọ lóṣù tọ́ba tẹ̀ wá dẹ́ lórí tèmi sọ ẹ̀kọ́ bàbá làgà ẹ̀gbọ́n ara ní tàṣẹ mọ́ eléyìí yọ sẹ́hun òun náà làṣẹ mọ́ bó ṣe pa ọba ń sọ mú ni tó ti yọ ọba ń sọ mú ni tó bá bẹ̀rẹ̀ sí tó bá tún fẹ́ padà lọ bẹ̀ nígbà mi yìí lè ọmọ kù lọ bẹ̀ tí wọ́n lé ọmọ kù lọ bẹ̀ tó bá fi lè kọ́ lù ọ̀bá tó rọ́ lù ọ̀bá ìkú dé mi. jáde kù pé wàá lé mi ní màkù wàá tún pa àlàní ojú òun ṣe pàyà ẹ̀ kíkà máa ní ewu. wọ́n à òun nílẹ̀ lọ́wọ́ nínú ìyàwó níyàwó àkíní sẹ́mi bẹ́ẹ̀ ọmọ ìjẹ ni wo sẹ́mi máa fi rí ọmọ gùn tó bá ti lè rọ́lú ọba yìí lọ́mọ ọjọ́ ọmọ tàkìtì lọ́mọ tàkìtì lọ́mọ tàkìtì lọ́mọ tàkìtì ẹ̀mẹ̀mí ẹ̀mẹ̀ nígbẹ̀ẹ́ máa wọ ikú dé hùn. ìwúláyé láyé má sọ̀rọ̀ má bù ìwádìí má lè mi ní má gùn o nǹkan mo gbọ́dọ̀ ṣe bí o mi ò ń gbóná ju mi ò ń tutù ju o má lè mi má gùn tó ti gbọ́ mi bẹ́ẹ̀ yẹn ẹ̀ ní ọ̀tẹ̀ lọ́dún wọn kọ́. ẹ ẹ ah! sọrí bẹ́ẹ̀ wá sọ fún ọ ìwọ tó tẹ lọ wá níṣòro dùn ìwọ lọ níṣòro dùn sọrí wọn kò ti bẹ lára rẹ òkú lọ ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje bá yìí kù ni sọ wá ní option méjì ní ibẹ̀ fún ọ bọ́ọ̀ bá para rẹ àbí kọ́ ọ̀pá yẹn ìkó bọ́jọ́ méje tọ́sí rẹ ní bọ́ ká bọ́jọ́ méje ọ̀kú ni díẹ̀ kò tó tẹ́ gbẹ́lẹ̀ fẹ́ rí ni o èyí tí mo jó okùnrin yorùbá bẹ̀ lọ ẹ wá sọ fún ládìbò tó bá délé pé láàrin èmi pẹ̀lú rẹ̀ ìjásẹ̀ bẹ̀rẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀. ẹ ibi tó ń lọ lọ tẹ́lẹ̀ kì í ṣe pẹ̀lú tiwa o torí ọkọ gangan ìgbìyànjú rẹ̀ ní láti ṣe ìyàwó ẹ̀ jàǹbá láti ṣe bí òkú owó àmọ́ ti sábà bí ìyá rẹ̀ ó kàn sí kò ń jẹ́ ni olóko kò pa á ẹ má bínú tí ara bá yé mi dáadáa ẹ nǹkan tẹ́ ń tà láti fún mi sí ni pé ọkùnrin yẹn gan ní ọjọ́ yẹn ó fẹ́ ṣe ìyàwó ẹ̀ nínú àbí ó fẹ́ fi ìyàwó ẹ̀ ṣògùn ẹ bọ̀ kí ni òun àti mọ́mí dá ṣe bí ìyàwó ẹ̀ ló fẹ́ fi ṣògùn owó kí ni ọdẹ títì tó ní láti lè wá fi ọkọ̀ pa ìyá tèmi. ẹ sábàbí ló dé. ẹ sábàbí ok àtòun àti sábàbí ẹ tọ́ gbogbo tó bá di irun tó bá di irun ẹ̀ mọ̀ tó gbogbo wọ́n ṣe ju tí irun tó yẹ kó ṣe lọ. ok no problem sir. ẹ̀yin ẹ ẹ má wọlé ẹ má ẹ má dán màá ká má tán tiyín. ṣé o gbọ́ bí mo ṣe sọ dáàbò má gbé kọjá bó ṣe sọ o. Ah, ah, lẹ́yìn tí mo ṣe lóore kò sí wàhálà àbàkàṣe sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ọjọ́ bíi mẹ́ẹ̀ẹ́dógún ìmọ̀ tí wọ́n lọ. ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún bá wọ́n lọ́ọ́ sọ̀rọ̀ ọjọ́ méje ń sìn ó tún bá sọ̀rọ̀ ọjọ́ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún má ṣe bí ẹ̀ṣà ló fi má jẹ́ kí. èmi èmi ọ́fíìsì amòfin nígbà tí kò mọ̀ pàdé mọ́ ikú bọ́ọ̀mù pàdé ti jábọ́ ní aeroplane mọ́ ó wá jẹ́ kó gùn lásán. Ah, bàbá yín ni ó kọ̀ èmi kí n wá gàrí mu kiri. ìrọ̀ ah, ìrọ̀ bóyá pọ̀ bèrè ọgbọ́n lẹ́yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn wà títí lọ́wọ́ ah, ẹ̀.

ìwọ tún lè padà lọ bá jẹgẹdẹ kí wọn àti ẹtúndà ọmọ kò láwò kẹrin ọmọ kò fún ayé ọmọ kò fún ọmọ kò fún. ọ̀dàlẹ̀ ni ọ́ ọ̀dàlẹ̀ ni ọ́ yẹn téèyàn ẹ ọ̀dà ọ̀dà ìyá ló lè mú àjọ. Thank you. lọ bá rìn náà wẹ̀. Stop there. That's it. Hey, I'm a police officer. Police officer. That's it, Nicole. I know you. You know I know you. Get out of my Say, you don't know, say, this is the, uh, the man you take uh, our wife Sorry, don't talk. ní Yorùbá ni wípé ènìyàn kọ ìyàwó tóun tóun gbà sí fún tóun kú mọ́ tí o bá jáwọ́ kúrò mbẹ́ ikú sójà ló máa kú. ẹ wo àbá àrọ wà sí nínú ọ̀tẹ̀lẹ́yàwó ni. ẹ you call military man àbá àrọ wà sí you are you are calling military man àbá àrọ wà sí. Thank you àti ọdẹ kí ọdẹ àbí ọdẹ nìkan kí ọdẹ ní ọgá wéde káyí madam go ìsúmọ̀ pé ẹ máa kí ọdẹ. All right, o ti kọlù mí o. ọ̀tàn orí mi bá ti ṣe orí mi bá ti ṣe o èyí mo fẹ́ bọ̀ táwọn lẹ́yìn òdì ah, ah, títà sọ nù mí sọ mo sọ fún yín mo ní Joseph Joseph alálàtẹ̀mí jẹ́ mo ṣe ṣe alálà pé mo fi ní ṣèyàn ní ojú oorun tí wàá tó wàá tó wàá sọ̀rọ̀ mú lójú ayé àwọn kà fà á lóko báyìí wọ́n kà fà á. láti kò bí ṣùgbọ́n ẹ̀dín ní má gùn. ẹ mo lé ọmọ gun kí ló wà bẹ́ẹ̀ tó lè ìkà ní ìmùdí ni kò má ṣe kò dá o. ó ti ní èmi àti òkò lórí ìrìn náà náà máa bẹ́lẹ̀ ìlú fún ẹyin jẹ bó ṣe ń wá bó ṣe gbà ọ́n tí káwọn lápò yóò ti dọ̀rùn wọ́n ti máa jàkà rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ báyìí. àádọ́rùn kó sọ̀rọ̀ rẹ̀ tó bá ti dọ̀rùn kó sọ̀rọ̀ rẹ̀ ọ̀run rí ẹ̀. kí wọ́n lọ sákì gbọ́ ọ̀rọ̀ láyé. A police. you are under arrest. ipe ìwọ lé ìyàwó ẹ ní wọn gùn wá bá ìwé nílé you want to kill me. ah irọ́ ẹ má jẹun ìwọ under arrest it's over arrest o it's over arrest ah it's a personal case now you do part of the the money it's a personal case o wọn lè mú ẹkún yìí o lọ́wọ́ ìdásọ́wọ́ òru nọ̀rọ̀ lóògùn ẹ lè mú ìgbóyin o láyé láyé láyé ẹ̀rọ ọ̀gbìn mú yàn fóògùn àbí ọ̀kì ọ̀fẹ́sì nọ́mbà tù òfin mọ́tò àná mi. lọ́mọ mi. gbẹgbẹrẹ gbẹgbẹrẹ ìgbà gbogbo ìgbà gbogbo ìgbà dàgbà fún yín ẹ má gbẹ̀yìn wọ ẹ má gbẹ̀yìn wọ ẹ má mi jẹ ẹyẹ kẹrin lọkùnrin. má rò pé bóyá mo má bẹ ṣe é bí mo lè fún ọ má rò pé mo má bẹ ṣe é bí mo lè fi ìwọ fún ẹ sí. ẹ mú bọ wá. irọ́ mo fi ìwọ fún ẹ sí bẹ́ẹ̀ sí ìdájẹ́. ẹ mú bọ wá ẹ mọ fẹ́ fẹ́ bẹ́ẹ̀ jẹ́ ẹ mú bọ wá ẹ wò sá ẹ wò ẹ tó kọjá sí wọ́n ti ṣèwádìí lórí ètò ọrọ̀ ajé tó wọ́n yé bọ́ sí. ètò ọrọ̀ ajé kọ́ àní mo ní kẹ́ bá mi sọ ògùn owó ògùn owó yàtọ̀ sọ ètò ọrọ̀ ajé o. ó yé mi àtọrọ̀ ajé àtògùn owó nǹkan kan náà méjèèjì mébí kówó ti mọ̀ dé ni nǹkan kan náà ni ọ̀rọ̀ wa rí nígbà tí mo béèrè ntọ́bẹ́lẹ́dà rẹ̀ mu ẹran ajiyọ òun láá lò ó. kí ni wọ́n pè bá. ní tí wọ́n pè lẹ́ran ajiyọ hmm, odidi èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. a èèyàn. bẹ́ẹ̀ ni. ẹ̀yin lẹ́ sábà ẹ̀yin lẹ́ wà. irọ́ irọ́ wọn ì bá èèyàn wà pàápàá jùlọ ìkan nínú obìnrin mẹ́ta tó wà nínú ìgbésí ayé rẹ̀ òun ló lò àkọ́kọ́ ọmọ obìnrin tó bá bí òun ni obìnrin tí ń bẹ́nu gbèsè ayé rẹ o ẹlẹ́ẹ̀kejì òun nìyàwó tó o bá fẹ́ obìnrin tí ń bẹ́nu gbèsè ayé rẹ nìyẹn náà o wá rí pápánbárì rẹ òun ni ìyá tó o bá tara rẹ jáde obìnrin tí ń bẹ́nu gbèsè ayé rẹ nìyẹn náà ìkànnì wọn láwàá lù báyìí. ẹ ṣe rí tọlọmọ tí mo tọlọmọ tẹ kọ́kọ́ sọ ọ hmm. mi ò bímọ tó ti yé yín kò sí nǹkan tọ́jú ọlọ́mọ obìnrin àbọ̀ ọlọ́mọ kankan bí kan. sẹ́wárí tóní mọ́ mi a ah, mo sẹ́rìsì mọ́ mi fa ilé fiọ́lẹ̀ o ẹnìkan tí mo lè fi lẹ̀ kọ́ kọjá ìyàwó mi àmọ́ sẹ́ kò ní kú. Ah, aya rẹ ò ní kú bó bá sì kú náà o lè fẹ́ mi bó bá lọ. ṣé mo lè fẹ́ ìyàwó mi. àmọ́ o bí n ti ń bẹ nílé náà bá kú ọmọ tọ́jú rẹ̀ dáadáa o ayé ayé ń lò ń gbà náà ayé ayé lò. ò wá rí nǹkan tó kù tó bẹ mi wá ni wípé àkọ́kọ́ bàtà táyà rẹ̀ ń wọ̀ aṣọ ara rẹ̀ tí ò lè mọ́wọ́ àti irun orí rẹ̀ bí wọ́n bá ti rí mẹ́tẹ̀ẹ̀ta o ìwọ fi ṣọwọ́ sí mi. bàtà. bẹ́ẹ̀ni. aṣọ tí ń wọ̀ sọ́rùn. bẹ́ẹ̀ni. àti irun orí. ah mi eh, eh, irun orí ìyàwó mi fi bẹ́ẹ̀ ṣe irun kan lọ rẹpẹtẹ kíní ní máa sábà dé kíní eh, wéfọ àbí kíní rólọ àbí òwòlè tán fi borí. mi bí ẹlẹ́dàá rẹ̀ ní dèéṣe ẹ ó ṣe ti parí ó bá ti jẹ́ pé rẹ̀ ní dèéṣe mú ìwọ̀n náà wà ó ṣe é lò ó ti parí kò jù bá lọ bàbá ti rí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ owó ló ọ báyìí ẹ̀gbọ́n ẹ má bínú bí sẹ́yìn gbómi lára ni kí sẹ́yìn bóyá mi náà fẹ́ kí sọ̀tọ̀rọ̀ mi ẹgbẹ́ ìjọ lọ ọlọ́run léèrè kan mo fẹ́ léèrè. májọ tẹ ti mọ̀ mí iṣẹ́ wo lẹ mọ̀ mọ̀ mi. mẹkáníìkì ayọ̀ àmà pásítọ̀ mẹkáníìkì. ẹ sì fẹ́ kí n lọ sí lọ. kí ló dé bí oníṣègùn ìfànà. Ah, ikú ọ̀bẹ jẹ́ sí mọ́ni. wọ́n sẹ́ ṣe rí ọ̀nà kan ṣoṣo tí kú lè mọ́ gbà wá òun ni kí ẹ lọ bá mi báyàwó mi. sọ̀rọ̀ mi yé yín kẹ́ ẹ jẹ́ kó mọ̀ wípé ikú lé ọkọ rẹ̀ kiri o òun ló sì dé sí ọ̀nà kí ọwọ́ ọkú mọ̀tẹ̀. Hmm? ó dẹ̀ jẹ́ wọ́n nǹkan tó ń ṣe ẹ́ kiri mẹ́kẹ́ nínú gbèsè ti máa gbé. ẹ wo ẹ̀gbọ́n kò lè tí ì yé yín yóò yé yín tó bá yá sẹ́yìn tí mo gbé fún yín ìfẹ́ nu bíbọ́ lásán gbé fún yín o wà láì ọlọ́run ọlọ́run tẹ bá bá mi ṣe láàrin ọdún kan lónìí gbogbo tẹ́lẹ̀ bá gbé wá níbi mọ́tò yín màmá èmi dá kọ́bọ̀. lórí ọdún kan tó ní gba kọ́bọ̀. àìrọ àwọn pàtì wẹ́wẹ́wẹ́ èmi ò àmọ́ tó bá jẹ́ ẹ lọ ti mọ́tò bọ́ tẹ́lá abẹ́lẹ́ ti mú ẹ̀bọ kànga ẹ̀yin lẹ́ra yìí. òde ìrànà ni tí mo ti mọ̀ sí pẹ́. ó dà kó lè bí bá ti rí nkọjá àbí kí n rán mọ pé kí dẹ̀ ni pé o ikú kan lé ọkọ ẹ kiri o hmm. ìwọ nìkan ló lè bá ṣé tí kò ní í pa o. ẹ̀gbọ́n bíbá nǹkan ṣe rò pé yóò rọrùn bá náà láti ìyàwó mi mọ̀ ìyàwó ìdúró lẹ́ẹ̀kan lọ. ẹ mo lè ní o sọ̀rọ̀ o sọ̀rọ̀. ẹ mo bẹ́ẹ̀ ṣe ẹ bá mi wá ọgbà àlùmọ̀ nkọ́rọ́ yìí ẹ̀yin lè lè ro ọgbà àlùmọ̀ nkọ́rọ́ yìí tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ bá bá sọ tí òfin gbọ́ ní mò ń sọnù pé pé bóyá pé kẹ̀kẹ́ pé ẹ lè kó ìyàwó mi lójú lọ́wọ́ kó gbọ́ o. ọgbọ́n àlùmọ̀ ọ̀rọ̀ ibi ká dọ́gbọ́n ká kí gbọ́rọ̀ ẹ bá rí èmi gan o kò sí gbọ́ ṣe promise ah kò tí ì jẹ́ promise o mo ń sí lọ́wọ́ ni o ìgbésẹ̀ tí bá máa jẹ́ tí bá máa gbé ìgbà o. ṣé bí ilé babaláwo ló ti mọ̀ lọ́jọ́ tó fi mọ́tò pamọ́ ìrìn àbí. bàbá máa gbọ́ pé bó lè ṣe bó lè ṣe mọ́. ok for your information babaláwo yẹn ó ti wà ní kọ́sítọ́dọ̀ lọ wa ó lè jẹ́ kó di mímọ̀ fún wa pé bàtà obìnrin àwọ̀tẹ́lẹ̀ àti wíìgì obìnrin tó mú wá tó jẹ́ ti mọ́mì mi bẹ́ẹ̀ ló fẹ́ fi jogún owó ẹ gbogbo ẹ̀ ló sọ fún mi. bí bàbá ló máa gbọ́ ọ̀dà àgbà bàbá yìí ni òfé bá bàbá ni àbàbá sí èrè inú ọ̀dọ́ mi mi ò èmi òkú tí wọ́n nìyí ẹ̀ àṣẹ ló nìyí mo wíìgì ni ṣé bí wọ́n di àdìmọ́lẹ̀ ni wọ́n di ẹ̀yà lóṣù àtúkọ̀ nígbà o fẹ́ fi mí ṣògo owó o fẹ́ pa mí àbí. yóò kó de di àwọn ní gbogbo ilé ní ti gbogbo ilé gbogbo kébí ti lè gbúdú lè ní ìfúnlẹ́fẹ́ mo fẹ́ fẹ́ ṣe owó. ẹ kó ìwádìí ọ̀fẹ́sì nàmbà three o tún fẹ́ fìyàwó ẹ̀ tó gbóló ah you are a wicked man very wicked man ọ̀fíìsà ọ̀fíìsà arrest this man please please arrest please arrest ọyá mo gbà. ìwọ ìwọ ṣé tí wọn bá kọlà fún ẹ ní pẹpọ. kò lè rárá kò ní sinmi kò ní sinmi rárá kò ní sinmi àfipáwọ́ wọ́n kì í lè sinmi ní sinmi. Hmm ní mọ́tà. ebi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi. ó dẹ̀ bínú gbọ́tọ̀ wá dúró síbi ibi ìtọ́ wá dúró sí nǹkan mi ò lọ abẹ́ mi. mọ́tà mo ní bó ṣe ń ṣe látàárọ̀ tí mo ṣe ń wò mo ń dàbí kò tìlú tá ló lóyún mú ẹ. wọ́n ní èèyàn èèyàn ló fún mi lóyún èèyàn. ẹyin ló fi síbẹ̀. wọ́n èèyàn èèyàn ló fún mi lóyún èèyàn. ó ń jẹ́bi tó jẹ́ pé èèyàn ó ṣe jẹ́ ọkọ ló fún ẹ lóyún abẹ́gbẹ̀rẹ̀ tó ń bá mi sọ ó lójú kan bíbò tó kọ́ sínú àbọ̀ ebi ló sọ fún kéèyàn ló fún un lóyún mo ní ta ló lóyún kùn ẹ̀ ó ti lóyún ta ló fún ẹ lóyún. Ah, ọkùnrin ló fún mi lóyún ọkùnrin ló fún mi lóyún. ọkùnrin ọkùnrin ọkùnrin ló fún mi lóyún. ọkùnrin ló fẹ́ lóyún. Ah, ó jẹ̀bi kó má jẹ́ ọkùnrin kó jẹ́ obìnrin yóò ṣe lóbìnrin ló fún ẹ lóyún torí mi mọ̀ọ́kọ́ tí mò ń sọ ká ló fẹ́ lórí mo bẹ̀rẹ̀ rẹ̀ kó dá mi lókì tó bínú pẹ̀lú ẹ̀sìn. ọ̀gá mẹkáníìkì ló fún mi lóyún. ẹ ọ̀gá mẹkáníìkì ọ̀gá mẹkáníìkì. ẹ kí ló lọ fún fọdẹ́láìsà fọdẹ́láìsà. ee màámi mẹkáníìkì mẹkáníìkì ló fún mi lóyún. mẹkáníìkì ló fẹ́ lóyún. láì àmàlà láì kiri ẹ̀bà ayé mi lórí báyìí mẹkáníìkì ló fún ọ Eh? jẹ́gẹ́dẹ́ eh? jẹ́gẹ́dẹ́. láyéláyé ọlọ́run máa jẹ kí ló kọ́ mi pẹ̀lú èmi lẹ́kí ń fẹ́ lọ́ba ṣe èmi kọ́ mi lọ́ba jà wọ́n fún àlọ́ gbé yọ̀ọ́ sí tó ti wá máa ń bí ìyá rí. jẹ́gẹ́dẹ́ jẹ́gẹ́dẹ́ eh, jẹ́gẹ́dẹ́ ló fún ẹ lóyún jẹ́gẹ́dẹ́ ló fún ẹ lóyún tó tẹ̀ ti dá yé ẹ̀ ti dá ẹ lọ́ máa kó sí wàhálà tó ti gbọ́ á ṣèjọ́ bẹ̀rẹ̀ nílé yìí máa fún ẹ báyìí wàá rò tóbi o. <laughs> bísí bísí bísí olúwa ló ní bísí wo ìwọ mọ jayé lọ ń tiẹ̀ wo bí kò mọ gbádùn lọ bí ìranú ṣúgà I'm very very very very serious serious indeed serious is seriousness. kí wọ́n sọ english ẹ̀ yóò wọ́n pa mí. ọlọ́run ló fi rán mi kì í ṣe èèyàn ẹ̀ owó olówó fẹ́ lò ó dúró. ṣùgbọ́n nígbà máa ti ṣe tó ń bẹ̀rẹ̀.

àbí nǹkan ti yín ni. ṣé ẹ tẹ ẹ má ẹ wò ẹ má jẹ́ kí wọ́n bí mi sí lórí ìbẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ mo ti yá bí ẹ̀fọ́ náà wò ó sẹ́ẹ̀rí ní gbogbo àwọn tá a wà ní iṣẹ́ wa pátápátá tẹ́ bá ń gbọ́ ẹnìkéníkéní lọ ó lọ ó lọ bọ̀ ẹnìkejì lọ lọ lọ ó lọ bọ̀ ẹnìkẹta wà lọ ó kó sálángá níbi wọ́n gbé ẹjọ́ tó lọ lọ́hùn nígbà tí gbogbo àwọn márààrún tá a gbẹ níbi iṣẹ́ kan náà tí wọ́n ti tí wọ́n ọjà bẹ́ẹ̀. ní ìgbà tí ìlú wa fẹ́ lọ kẹ́yìn nínú sálágà òkú tí àdúgbò àtẹ̀yàn mú kí ti fi rò kókó mú wá wò pé ah, èèyàn mélòó ló ti da kókó tí ọba àtẹ́lẹ̀ gbogbo wa bá ní àti bọ́ ọ̀rọ̀ àti ìmọ̀mí yẹn ló pọ̀ àwọn méjì péré ni ẹnì kẹta ó fọ́ tẹ̀mí kúndékun. lẹ́nu ẹ̀ ah, ṣé ibi gbẹ́dẹ́ lọ́wọ́ ọjọ́ yẹn ah, ó bàbá ẹ̀yìn tó bẹ́ẹ̀ lọ sí ẹ̀jọ̀. bàbá ẹ̀yìn tó bí. àárín mi ìfọ̀kúnbẹ̀ ìfọ̀kọ́lù rẹ̀ àríwọ̀ ni. mú ẹ kó sọ ra nǹkan pàdé ọjọ́ ní ọjọ́ ẹ̀ka ọ̀rọ̀ ìwọ ọmọ yóò dé sọ̀rọ̀ ìdá mímọ̀ ṣá. àbí lè rí ibú ẹjọ́ kẹ́kẹ́ yìí. ẹ bò ẹ bò kó tó ṣẹlẹ̀ ṣáà ní ẹgbẹ́ tó sọ fún ìyẹn mo bẹ́ẹ̀ ìwé o tó ti rí sí. ṣé pàdé ẹni tó bá ń tó bí dìtò lómi báyìí nígbà tó bá wá ìpẹ́. ẹjọ́ owó ẹ̀ tó máa bẹ́ fò. Hmm. irú ròǹgòrùn gbogbo nǹkan ẹkọ sáyà náà ẹ àmọ́ bóyá máa lè lẹbi lẹbi gbogbo tiẹ̀ ló ṣe palá ẹwọ bí ti ń ṣe

tó bá rí jòdè jò ń lọ báyìí kí ọkọ kí ọkùnrin wẹ̀lẹ̀ kókó ṣàwẹ̀lẹ̀ wẹ̀lẹ̀ ah, kó bàjẹ́ fún wọn. irú oríṣiríṣi obìnrin tó tọkọ fi tírẹ́tì yẹn tó ń wo ràn tó ṣe kankan sí i. eléyìí ó ká màmá. ẹ̀jẹ̀ ẹ̀kọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ èmi ni mo fà fúnra mi àìgbọ́n olùkópa mi. ọkọ mi orúkọ pọ̀ kò kí sọ lórí ọ̀rọ̀ bá lé mi náà dákẹ́ ọmọ gírí rọrùn gírí rọrùn ẹyẹ kó bá rọ̀ lọ́rùn ààrẹ mi náà lọ́rùn ẹ tẹ̀mí lọ́rùn gbogbo kò sí rí i mo ìdá àlèrè mi mo lè lé aláàfáà. kíkọ ti sábẹ́ ọ̀rọ̀ rẹ̀ lọ hmm? fi rọrí sùn ni wọn bá ti rí lóru mọ́jú kò jẹ́ kí n gbọ́ kílẹ̀ bá mọ́. ìṣòro ọkọ mi.

ẹ dọ̀bẹ̀rẹ̀ ní tẹ́ ní bèrè ìyá. ọ̀rẹ́ mi àwọn ti gbà sọ fún mi. bébì ìtọ́ abalẹ̀ náà. ẹ má bínú ẹ dọ̀kọ̀ àwọn tó yín dà. àti ní ni mo gé lẹ́sẹ̀. aláwọ̀ tó kù yín dà wọ̀ rẹ̀ yan. ìlàkà mi o ẹ dákun ṣé torí kíní burúkú yẹn ṣe wá pè mí kúrò lè yá mi. àdùkẹ́ wọn mọ̀ tó fún mọ́ sẹ́f nítorí kíní ládàáda yìí. bọ̀dá Kámílù ẹ jẹ́ bèrè bèrè kan lọ́wọ́ yín bí bá dàbúrò yín ṣé bí ẹ̀bẹ̀ yìí. wà ṣọ́ọ̀bù màdẹ́tì. Ó dá ẹ lójú. kíni arara hmm. bàbá ó dá mi lójú pé ẹ mọ tí sọ látòrò a ní arara mo rí lójú àlà. ó lọ́wọ́ ó lẹ́sẹ̀ ó lórí ó lójú hàn gbé sínú bàṣí àmàrin fún ààrẹ lòún rìn kiri ṣàánú mi. ìyá mi wọn ò nífẹ̀ẹ́ sí gbogbo mi tẹ̀yìn mi wá ìyá mi wọn ò nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ṣe tẹ́ bá mi lọ. bàbá ẹ ṣe wo ọmọ náà ọmọ bàbá ju abẹ̀bẹ̀ sí òkèdè bàbá ibi pẹlẹbẹ ló máa fi mẹ́lẹ̀ o tó bá kúrò tí ò fẹ́ ọmọkùnrin náà ilé ọkọ̀ ogun ọkọ̀ tó bá kó ìrọ̀ ni o bó ṣe ń wọbẹ̀ yóò sì mọ jáde àyàfi kó lọ fẹ́ èbúrú ebè ni mo bí àkókè ti sè ni mo bí bàbá sọ pé bá ti máa gbọ́ ẹ ṣeun. ìyá mi bá mi sọ̀rọ̀ o wọ́n bá mi sọ tó èmi ni mi ò gbọ́ o. déjúwà dákùnkùnrin ọlọ́run ìdẹ́sẹ́jọ́ èmi náà mo mí délé kan ẹ̀yìn sí ìsúnni irú rẹ̀ tún ní sẹ́mọ mọ́dọ̀ mi dákun. irú ẹ̀kọ́ lórí púpọ̀ ló máa ń bẹ̀ mí sí jẹ́gẹ́dẹ́ ìwọ ìwọ lórí sáyọ̀ lọ fún yọ̀ lóyún. ee ò ní bínú náà ní lórí ibùdó ọmọ ni ọmọ èṣù pátápátá yíyí ọ̀hún ni torí pé bó ṣe wà gẹ́gẹ́ ìgbẹ́gẹ́ mi ni kinní mi ló ń ṣe inú ló sì wò ṣoṣoṣo ló sì bẹ̀rẹ̀ ní fà ní ní pọ̀ bíbè yẹn pọ̀ àyà ó ṣe fi sí inú kiri rẹ̀ lójú à ń bá à ó mọ̀ ti wọ́ bẹ ó ní òun mọ̀ ewé. nínú tó lẹ́nu ó kì í bonú kí ni tẹ̀ ìwọ ò ní pa jáde. mo pa jáde ó ṣe tó ń kì í mọ bíbè yẹn kì í yẹ̀pẹ̀ mọ iṣu bá fẹ́ gbin èèbù lóko dáàbò torí ọlọ́run má fi dúró ṣe bí gbogbo kìnìún kan sáà ṣe jáde tó sáà rí pé ń dùn mí mi náà. ẹlẹ́dẹ̀ kan tó pé onídàájẹ́ máa fi yà jẹ́ láti gbà tí mo ti wọnú ilé mi ò lóyún náà lọ sí ìdálẹ́ ìkọ́ bẹ́ẹ̀ kọ́ máa yìn fún mi ọlọ́yìn ìta. èmi má fi èmi ẹlẹ́dẹ̀ mi máa jà fún ẹ ẹlẹ́dẹ̀ mi máa jà pé ṣe o ti gbọ́. ìwọ ló yìn ìta olè yìí nulẹ̀. wọ́n yìn ìjà kòtò ilé ìfà mi létí jọ́bíjọ́ tí bá tún ti dẹ́rù rẹ̀ wò ìwọ̀sẹ̀ tó bá wù ọ̀kùn yìí dákun. iná mi kò ní bẹ́ẹ̀ ni dákun mọ́ mi mọ́ mi. ẹ̀jẹ̀ náà èsì màlúù ni ọmọ ni gbégé ń bọ̀ gbégé ń bọ̀ àti ẹ̀ ń bọ̀ ọ̀hún. mo fẹ́ sùn. Ah, ah, ṣé tún àwọn ìjẹun ìyáálé mọ́ta ẹkùjọ mẹ́ta gbogbo kọ́ àlàáfíà lẹ́rìbọ̀dì wà báwo ni limota ń kọ́ ẹ́ límọ́ta. à límọ́ta ìyá abẹ́jì lẹ́kẹ̀ sí yẹn ó ti lọ kíníkì. ọlọ́wà sọ kalẹ̀ láyàtọ̀ àlàáfíà. àmọ́ ṣá o ìyá límọ́ta ṣíbí ni límọ́ta fẹ́ bímọ sí ni. ẹ wo ẹ mọ̀ wọlé sọ yẹn o ṣé nígbà lórí ẹgbẹ́ tẹ̀sán yẹn inú ìlú bá wọn sọ̀rọ̀ wọn báyìí o àmọ́ tó bá tí mo ìfẹ́ yìí nídòó ẹ̀yẹn lọ bá ta ló bá yín sọ̀rọ̀ lórí ẹgbẹ́ agbáṣe mo wíru tẹ́ mo wíru nù àní ní mọ́tà síbi ló fẹ́ bímọ sí ni ní mọ́tà ẹ́ẹ́ sí ní mọ́tà bá bímọ sí bí kí ni bí gírí bẹ́ẹ̀ àwọn mélòó ni mo bí kò dáa ṣé ìgbà tí ní mọ́tà bá bímọ tán ẹ́ẹ́ tún tọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe tọ́ oyún kò dáa ìyá adémọ́ta ẹjọ́ ló bímọ sílẹ̀. ọ̀dẹ́ tó jẹ́ pé ẹgbẹ́ fún mọ́tà lóyún oníyàwó kan ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wá tí ọmọ mi síta lọ́sàn-án gan kọ́ ló máa fi gbágún lórí. ẹ̀ṣẹ́ kò lóko lóko kún kó tó gbẹ̀pà sí kò mọ̀ pọ́kọ̀ òun ti níyàwó lẹ́kún tó fẹ́. láyé láyé fi ṣe kúnlé lórúkọ pẹ̀lú jẹgẹdẹ lọkọ orúkọ ọkọ ẹ ta ló máa ń sọ̀rọ̀ orúkọ ọkọ ẹ kí ló kàn mí pẹ̀lú orúkọ ọkọ ẹ àní ẹjọ́ lọ bímọ sílé ọkọ ẹ ẹ wọn náà mọ ọkọ ẹ ní gbogbo tí wọn kọ ẹ pàdé ṣé mo rí rí ni àní kẹjẹ kí ni wọn ta lọ bímọ sílé ọkọ ẹ ẹjẹ lọ bímọ sílé ọkọ ẹ kí jẹ kí ni wọn ta lọ bímọ sílé ọkọ ẹ ẹ ọlá fún yàbí ọmọ ara bí ọmọ ló tẹ èmi lé bíbí sọ pé kó bímọ sílé kí lè rí bímọ ojú tó dáadáa ẹ tó bá dé màá bá sọ àlè tó lè máa lọ kúlódé kúlódé tí ò lè lálọ. ẹ ẹ gbégbèsè ẹ kí lè máa jọba ìtorí kò sí náà lẹ́pàá tí mo lọ. ẹ wò pé ẹ̀mọ́ wa òótọ́ ni àwọn náà lójú yìí bùdá àlàdé là ń béèrè. ẹ jọ láti bọ̀. ẹ ṣe mà èmi ni mo fẹ́ rí wọn gangan a ní àjọsọ kan pé èmi àti wọn máa ríra nígbà tí mo wá rí pé ó ti fẹ́ máa pẹ́ mo ṣe ní ó wà mo wá fúnra mi ẹ bọ̀wọ̀ màmú pẹ̀ ń bọ̀ lẹ́nu o. ẹ ẹ bẹ́ẹ̀ ni bọ́n ṣàmọ̀ pé mo máa ń wá. actually mo wan travel àìjọ o máa tó gbà wọn kan tó dé. ara tó bí jọ méjì sí ní bóyá ọ̀la sọ́tún làṣà kan tó a ẹ̀ á padà wá tí wọ́n bá ti lè bá ó ti jẹ́ pé ọ̀la sọ́tún là ẹ̀ sọ pé àdùfẹ́. ok àdùfẹ́. ẹ ṣe gan ẹ ṣe gan ma ẹ ṣe gan sísá. bọ ṣó mọ wọn O tẹ́lẹ̀ kò wọn rí kẹ. ṣé wọn ti mọ wọn. o ó lè jẹ́ àwọn ẹbí ọkọ ẹ̀ bóyá distance relative ẹbí ọkọ mi bá wo dé pẹ̀lú ti ah, ah. lọ́kọ tí a jọ fẹ́ra wọn ah, mi wà ní ọwọ́ gba àwọn ẹbí ọkọ mi a jọ ṣe wedding together ọkọ gbogbo wọn nínú wọn wọ́n oúnjẹ mi fẹ́ jùlọ. tó bá yẹ wà bá mi jù tètè jẹ́ kó jí náà dé pa mí. tó bá rìn máa wẹ̀ ìwò tó bá sùn olùkọ́ ní omi nílé ayé ta. kí wàá ní ṣíṣe. àdúrà mi ló gbà pé àbá o torí pé ká ní àti ẹ̀ ń lé àlàyé kí ni mo fẹ́ máa ṣe ṣé màá sọ fún pé mo wá bẹ́ẹ̀ ni àbí mo padà wá láti ṣe. ẹ wo ṣòfẹ́ bò tọrọ tí o bá ń sáré kí o máa tẹ̀ bí o bá sì ti tẹ kí o náà kù ló kù ṣó yẹ ń sè kọ́nù tẹ̀ ti bí kan àbí méjì fún lórí burúkú ládẹ́pọ̀ gbogbo tá à ń ṣe yìí kò ní sí bẹ̀ èmi rèé kù sí mi ti tẹ̀lé tó dẹ̀ wọ́n mọ̀ pé etí náà bá bí olú máa wọlé ẹ̀sùn lálẹ́ ẹ̀ kó tìjú fóònù náà tó wà lẹ́yìn o kò ti gbọ́ a tún máa wà padà lọ ni. Ah, èmi ni onílé o èmi ni onílé ni onílé ti dìbò láti àdúgbò ìbò láti dò ah ẹ má bínú ṣé báyìí ni ọmọ buhari tó fẹ́ wá kí wa ọmọ Ọbásanjọ́ ọmọ táwa lẹ́yìn o ọmọ bàbá sọ̀la ẹ káàbọ̀. ṣé jẹ́gẹ́dẹ́ sọ̀rọ̀ mi sí mi pé kí ni o ó dáná o ṣe ẹgbẹ́ mi ṣe wà yìí ìyàwó jẹ́gẹ́dẹ́ ni mí o bẹ́ẹ̀ ni ó sì sọ fún mi pórí adé lòun ó sì ní oyún ọba ó ní kí n sùn ta ó ní ti má ti lè lóyún pẹ́rẹ́ báyìí ó ní ilé ilé mi kí mo bọ̀ ní ni mo sọ pé wọ́n bá ìyáálé mi o kájọ máa kọ́mọ lùbọ́. òṣìṣẹ́ àṣepẹ́ jẹ́gẹ́jẹ́ tó dòun ló ní. kíkọ́ yọ kí ni méjì kì í ní fún bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ìyàn tó ń bọ̀ ẹ̀ sí. kúrò yìí ó ní ìrọ̀lẹ́ rí ilé yọ kí ni. kúrò yìí. ó yà ó. ó lọ sí òun o. Eh? ìyàwó mi. Ah, ẹ dákun kí lẹ fi omi yìí sí. omi ni àṣà ilẹ̀ yorùbá á bomi síyàwó lẹ́sẹ̀. ìmọ̀ ìyàwó ilé ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn mi ti mú lọ́lẹ̀ mi wàá bá kọ́ bá kọ́ ewúrẹ́ sí ọmọ ẹ̀sìn ọmọ ọ̀rọ̀ mi yóò fi yé èèyàn bí ó lẹ́sẹ̀ yìí. ìyá ẹ̀sìn ìyálẹ̀ mi màá bá jẹ́gẹ́ ní kóra kò sí ìmọ̀ kankan. gbogbo ọ̀rọ̀ tó kọ́ka ẹ̀ pátápátá ni mo kí ló fẹ́ kí n ṣe. ṣùgbọ́n níbi tí èmi àti fọ̀rọ̀ sí tẹ́lẹ̀ ó ní nǹkan tó ń bá mi sọ ni mo ṣe padà wá sí pé mo ti rẹ́ẹ̀dì. Ah! àtọ́dúnkèrò sọ́dúnkèrò. ẹ má rò tọ́dún rárá o ṣe rí àsìkò tó wọ́n fẹ́ kí gbogbo ẹ̀ kó bọ́ sí òun lélẹ̀. kì í dé ìwọ̀n kan tí màá sọ sọ́yìn. bọ́ọ̀sì mi lè rí bá mi tọ́ tí ò dáadáa. kí ló fẹ́ jẹ mọ́. jíjẹ àhó ti àwa òkè mọ́. ó dàbí mú nǹkan. àpáṣepọ̀ lórí wa ti yá ti mú un ìṣègùn. ó in fact àkọ́bìnrin jíjẹ aláwọ̀ ọ̀kẹ́ wọ́n tún ní mímu wọ́n nice wọ́n nice. ah kò fọ́ ìlú ṣá àbúrò she's my wife. Yeah? bímọ fún mi. yé ẹ wà kí ló ṣe bẹ́ẹ̀. kí ló tó mọ irú sínú ẹ̀fọ́ wa. ó dàrú tó. ó ah, ti dá a báwọn. Ah, ah, sọ ìpàdà ìdá ìyọ̀yọ́. ó oh, wá sọ ìdílé lẹ́sẹ̀ kọ́lé yàrá mi sọ. Iná ọmọdà, olùkọ́lá àyàn burúkú yàrá dàda ni ọ́. Kíni? Ṣé bá ṣe pé inú kò tó wà lórí ẹ̀kí kú fọ kú? Kò lè ẹ̀kú mi. Ṣé tó bá jẹ fẹ́ jẹun? Ṣé ìwọ ṣẹ̀ṣẹ̀ dáná tó ìnú máa jẹun lọ́dọ̀ rẹ ni? àkóso wọn ta jọ. Bẹ́ẹ̀ni. Wọ́n bàjá, wọ́n bàjá. Ìdí ń dùn ọ̀ Ẹ fi bẹ̀, ẹ tó jẹun. Ìdí ń dùn ọ̀ ní kò jẹun. Ẹ tó jẹun. Ìdí ń dùn ọ̀ ní kò tó bẹ̀. Kò tó bẹ̀. Kò tó bẹ̀. Kò tó bẹ̀ lọ́dún kan tó máa ń sunmi náà bọ̀ ilé yẹn. Ó mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Mo ní kó lọ́dún mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Mo ṣe máa sun. Orí ọ̀rọ̀ mo ní wọ́n ta ìwé. Ọ̀rọ̀ ni wọ́n ta sí mi nílé yìí ó sì ń dùn mú mi. Ah, ìdìbò ìwọ nìkan kọ́ ló sún ó sún èmi gan-an torí pé ah, àṣàtì ẹ̀wà ní ìsò ìrànmọ́ràn kíkan wá mú kan kó kan kejì pa ojú ní sì rojú sàánú lèmi ṣe wí pé ká fi lẹ̀ pé ah, àwọn ipò tó lóye náà lè dé lọ́la àmì ẹyẹ tó sún pé ká sàánú rẹ̀. ìwé kébì àti ẹ máa sùn ní gbogbo àwùjọ ayé akọ̀mọ̀kọlẹ̀ kò lé ọ lórí kí ló dé kí ló dé ó ti tún mi ò wò ó nǹkan tá ló máa ṣe sí ọ̀rọ̀ jẹ́ ká ṣe sí mi ì lè tí mi láì ó ti tún mi. lọ́tọ́ mo ti rẹ̀ ló kún ṣe tó dáa rárá mo wò bí a kà fún lọ́rùn pa bí a kà sì jẹun gbọ́ngbọ́n lórí bí a kí a sì wà ẹ̀kíní májèlé poison ká rọra po díẹ̀ mọ́ ní oúnjẹ fún oúnjẹ kóun àti ọmọ àlè tó gbé kókó wọn bẹ̀rẹ̀ lọ pàdé ara wọn lọ́wọ́ alákejì. ó dá mi lójú pé oyún inú èyí kì í ṣe wọ́n lọ mi ò lè jẹ́ kí ẹ̀kọ́ fún wa bí ọmọ àìsí ọkọ mi. ẹ ẹ tó bá rí báyìí gbogbo ká ṣe bá ṣe sọ ọ́n ṣùgbọ́n ó jẹ kẹnu kẹnu mẹ́nu fètè méjì ni o. mi ò ah, ah, kò trust yẹn náà. tí ò ní wàá jẹ́ kó sùn. àbí ọkùnrin tẹ̀síwájú àti ẹ̀sìn máa sùn. sí ẹ jẹ́ kí ẹlẹ́dàá mi kó máa tì mí lọ síbi tó ní ìtì ẹni destination kankan báyìí tí mò ń lọ ẹ ṣáàjẹ́ máa lọ. sàánú mi gàbí onírè ó wà lákàtà mi bí ọkàn mi balẹ̀ ìrònú sáàni wà ronú lọ̀rọ̀ wà ronú lọ̀sọ̀ wà ronú lọ́dọ̀ ìsẹ́nu mi ọmọ ìwọ nìkan yìí náà ni. iye ọkọ tí mo kọ́kọ́ fẹ́ ìyẹn ti ṣe bó ṣe fẹ́ ṣe iyì bòdà kúkúrú yẹn rárá a tún wá yẹn lọ ojú ti fẹ́ yà ó tí kì í wá kú ni wọ́n ni mo fẹ́ ṣe tí kí ni wá jókòó tí kẹ máa ronú ọ̀rọ̀ mi kẹ máa banú jẹ nígbà gbogbo. kò tí ò ní kú ó máa dá lágbára lágbára ẹlẹ́dàá mi ó máa dá sọ ti gbọ́ fẹ́rù sílẹ̀ fẹ́rù sílẹ̀ kí wọ́n dúró lè kẹ́ o sọ ti gbọ́ jẹ́ kájọ jẹ́ kájọ ní sùúrù èsì lè kẹ́ o àdúrà ògbóná tuntun o sàánú mi o yẹ̀sí o ah, máa wọlé o ìwé ọkọ mi. báwo ni. Ah, mo wà dáadáa. Ah, ah, ó sú mi o gbà mí kalẹ̀ o lọ́dẹ́dẹ́ ń dirú yóò mi lọ nílé. o ò ní ìdí gbogbo eléyìí ni. Eh, baby I'll come back for you eh? o ò ní ìdí ẹ̀ mm-hmm. eh, just everything will be okay just sit down. sori nígbà. mọ́mi ẹ̀ ọkọ mi kí n jókòó. ṣé èsì kan tó lè tí ò fi lọ. bẹ́ẹ̀ ni mo rí bẹ́ẹ̀ sí ẹ̀yin báyìí ní sè é ti dùn yàrá méjèèjì. sí wàhálà kílẹ̀ kílẹ̀ máa jẹ. àá ẹ nídìí ẹ. ìlú sílẹ̀ jẹ́ ni. Ah, ilé ayé tá a wà béèrè pé kí ló sọ ó ní. bọ́bọ̀ bọ́ sábẹ́ ọkọ̀ lọ wo ibi tí abẹ́ ọkọ̀ ti já dáadáa àbúrò èrè lélẹ̀ bóbóse bóbóse gàdí. bọ́ sábẹ́ ọkọ̀. ah kí ni. mr man you are under arrest. Eh, níbo kí mo ṣe kí mo ṣe fún yín dẹ́bi bẹ́ẹ̀ kógun bá mi kí ni. kí ló ṣe sórí àṣírí ìwà tí ó wọlé jù gbogbo ìmọ̀ yín lórí mi kò lè ṣe ẹ má jọ lẹ́mú o. ilé ah, lọ ilé lọ ẹjẹ mú ẹjẹ mú ẹjẹ sọ̀rọ̀ tó bá máa sọ kó má bàa ṣàtọ́ bá fún ẹ kó má mú. ẹ dákun ẹ ṣe mi ẹ sáyidì sáyidì ẹ sáyidì sáyidì. ọ̀gá mò ń bọ̀. ọkọ̀ sábì ọkọ̀ ò ní sórí ẹ sáyidì orí ẹ ti burú ọ ah, mọ̀ dára. dandan. mo gbọ́dọ̀ kọ́lé. ó di dandan. mo gbọ́dọ̀ ralẹ̀. ó di dandan. mo gbọ́dọ̀ ra mọ́tò. ó di dandan. I must fly high. ó di dandan. mo gbọ́dọ̀ di dandan. mo gbọ́dọ̀ kọ́lé. ó di dandan. mo gbọ́dọ̀ ra mọ́tò. ó di dandan. mo gbọ́dọ̀ ṣeré. ó di dandan. mo gbọ́dọ̀ bùgá. ó di dandan. mo gbọ́dọ̀ lọ́lá. ó di dandan. mo gbọ́dọ̀ ṣe rere. ó di dandan. mo gbọ́dọ̀ ṣe rere. ó di dandan. mo gbọ́dọ̀ pààrọ̀. ó dandan. ààyè tí mo wà. ó dandan. owó owó owó. pussy lówó láyé tí mo wà.